أدعوكم الله سبحانه وتعالى أتركات وفانا محمد صلى الله عليه وآله وسلم أبنا بارك ولا عليكم إكالا عليكم يا جدتنا الله بارك ولا خمسة أبا صحابة النبي أتوب عن صلى النبي صلى الله عليه وسلم أتوب في يوم القيامة أبي الله سبحانه وتعالى أن تركات وفانا كنا عظيم gbogbo bákan náà ọ̀rọ̀ kan tí ó gbajúmọ̀ tó jẹ́ pé kọ́lá ẹni tí ó fi ń kó bá gbígbọ́ nígbà tó jihad yóò ti mọ̀ pé kíní kaná gbà nínú pẹ̀lú ẹ̀. tó sábà dàpọ̀ pé àti jihad àkọ́kọ́ tí máa ń kọ́kọ́ wọ́ sí lọ sínú ẹ̀mí òun náà ni pé máa ja ogun títí ká àwọ̀ àǹjagun àparawa kápá tètè rí òun náà ni kàtí máa kọ́kọ́ wá sínú ẹ̀mí. ṣùgbọ́n kàtí à ń pè ní àjihad fi sabilillah kankan tí ó fẹjú kankan tí ó ní àwọn ojú ọ̀nà oríṣiríṣi tí ó wọlé tó jẹ́ pé ìta àwọn sábà gbọ́ yìí náà ara rẹ̀ náà ni òun náà wà àwọn míì náà bẹ̀ tí wọ́n kó sínú abẹ́ rẹ̀. ẹ wàá rí tọ́pìkì al-jihad fi sabilillah tọ́pìkì tí mọ́lẹ́lí bá máa gbogbo sí àwa ṣùgbọ́n kan náà tọ́pìkì tí àwọn àbáńkì pọ̀ bẹ̀ tí ó jẹ́ pé àbí wọn bá ń sọ̀rọ̀ nípa tọ́pìkì báyìí lásìkò yìí ìbẹ̀rù tí ó máa sọ pé àfikún orí alẹ́ ń sọ nígbà tí wọn bá ń sọ̀rọ̀ òjò nígbà ẹ̀wọ̀n sọ ìlú tọ́pìkì kọ tọ́pìkì tí ó jẹ́ pé àkọ́lẹ́ ní báńkì so látara délé mọ́nà láti gbìyànjú ká sọ àwọn kọ̀ọ̀kan kan tó jẹ́ gbogbo nípa ìtòkìṣe pẹ̀lú al-jihad fi sabilillah ẹ̀rí gbólóhùn al-jihad inú èdè lárúbáwá ìpínlẹ̀ rẹ̀ ọlọ́ ìjáhàdá ẹ̀yìn ìjáhìdó mùjáhàdá tàbí àwọn ìjáhàdá tó wọn náà ní ìjà ogun ìṣe ìgbìyànjú tó tí lárúbáwá ní ìjáhàdá nínú èdè lárúbáwá tí lárúbáwá máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní bàtùmọ̀ ọ̀sùn ọ̀gbìn àti ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ àwọn. في قول أو فعل نجي الأربعة من قالوا sábà sọ pé àjáhàdá àwùjáhàdá òun náà ni pé kéèyàn wọn náà gbogbo kéèyàn sa gbogbo agbára tó yàn bá ní kéèyàn ṣe gbogbo ipá ipá yàn bá ká níbi ọ̀rọ̀ ni àbí níbi iṣẹ́ wọn ni ó kékeré ní wọn ni jáhàdá ó pè gbìyànjú lábá máa ń lò fún irú ìtumọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ìtumọ̀ gbogbogbò ni so àmọ́tà bá sọ̀rọ̀ nípa al-jihad sabilillah nínú ẹ̀sìn islam tó yẹ kóun náà sì ní ti ọkàn wájú níta ń pè ní al-jihad àwọn afáà sọ oríṣiríṣi ta'arifat àwọn oríṣiríṣi definition nípa rẹ̀ so ìdí àgbàdì tó pẹ̀lú ẹ̀ lónìí òun náà ni ọ̀kan nínú àwọn ta'arifat tí wọ́n sọ ìpín òun náà ni gbàgbọ́ jihad àbílẹ̀ mùsùlùmí ètò ìdálẹ̀ ìfúnfà المعادين والمحاربين والمرتدين والبغاة ونحوهم لإعلان كلمة الله ونكتا في الجهاد هنا نكيو سيدنا جو هنا نكيو سواكون نكيو سائل آه، تعلم جوا سيدنا جو من المسلمين كما نسميو سيدنا جو لقتال الكفار المعارضين قد سيدنا جو ya ogun pẹ̀lú àwọn alkùnfàà àwọn kẹfẹ̀rí alùmọ̀ánìdì àwọn tí wọ́n bẹ̀rù parí àwọn tí wọ́n kún kí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ ọlọ́run bá àdìjọ́ ọlá alùmọ̀ánìdì bákan náà àwọn tí wọ́n ń gbógun ja àwọn mùsùlùmí àwọn ìlú ìfẹ́ ní àwọn kẹfẹ̀rí ó jẹ́ pé wọn ò ní jẹ́ alùmọ̀ánìdì wọn jẹ́ alùmọ̀ánìdì ó jẹ́ pé ẹjọ́ ń gbé so àmọ́ àwọn mẹ́rin tó jẹ́ pé àlùfáàrígbò àwọn tó mú bẹ tó jẹ́ pé àjọgbára wa jagun so òun náà ní kí agbàlérò níbi àjẹwálébọ́tà díì bákan náà àwọn tó ń bá tẹ́tẹ̀ tẹ́ ìsìláàmù sí ìsìláàmù mọ́ àwọn tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ káwá láwọn ò sí ìsìláàmù mọ́ sọ́lá àwọn jáde kúrò nínú ẹ̀sìn ìsìláàmù irú eléyìí náà jihad ń bẹ lábẹ́ ìbíni lábẹ́ ìbáru wọn náà jagun wàlúùbọ̀ bá ṣùgbọ́n bákan náà àwọn tó bá ń tayọ àlàyé alimọ̀tàdùn àwọn tí wọ́n láwọn ṣe islam mọ́ àwọn tí wọ́n ṣe islam tẹ́lẹ̀ wọ́n jáde lakin albugat àwọn náà ń pè ní albugat àwọn náà ni àwọn tó jẹ́ pé mùsùlùmí náà ni wọ́n ẹ àmọ́ wọ́n ti kí ni wọ́n gbẹ́rù mọ́lí sí ẹgbẹ́ jẹ́ aláṣẹ mùsùlùmí ẹ tó bí àwọn tí wọ́n kó kọ́ rẹ̀ bí àwọn ẹgbẹ́ àwọn tó jẹ́ pé wọ́n máa bá ìjọba wọ́n máa bá ìjọba tó ẹ tí wọ́n kó kọ́ tó tẹ̀lé ọlọ́rọ̀ kí wọ́n máa bá wàhálà so àbí bí àwọn eléṣèlú táwa náà ní láti ìdáwà yìí nìkú bí àwọn tó ń kidnap bí àwọn tó ń dábàdì so àtàwọn oríṣiríṣi ìrú àǹfà yìí tó jẹ́ pé àwọn náà wọ́n ń kílèmù pé mùsùlùmí làwọn so láti ìdáhùn bàbà wọn ṣùgbọ́n wọ́n ti kíni wọ́n gbẹ́ wọ́n gbẹ́rù parí so irú wọn yìí òun náà ni nígbà tí wọ́n béèrè nípa àwọn àwárí nínú àwọn ìwáyà míì tó ń bè nípa àwọn kàwárì àwọn tí wọ́n jáde lé ìjọba mùsùlùmí lórí tí wọ́n bè lọ́wọ́ alimami ali radiyallahu anhu kí ni wọ́n sọ wọn ẹ̀kọ́ àdùnà wọn ẹ̀kọ́ àdùnà bàbáwò àlejò tó ibẹ̀ ni gbólóhùn àlùbá àti tó jáde ìpè ìkọjá àlà lórí àwọn mùsùlùmí àwọn tí wọ́n ti dáàbò àwọn èèyàn ní ti báyìí àwọn bandit ẹ wọ́n lè jẹ́ mùsùlùmí wọ́n lè pèrè àwọn mùsùlùmí lóòótọ́ àmọ́ wọ́n ti ń tayọ àlà lórí àwa tá a jẹ́ mùsùlùmí bíi tiwọn náà so irú eléyìí náà ní ti jihad ìjagun fún pẹ̀lú wọn wọn náà kó sí ara jihad wọn náà rí ìlú àtàwọn tí wọn bá rí bẹ́ẹ̀ so kí wàá ní pọ́pù tí yóò fi ṣe jihad yìí lè ẹ̀dá ìkẹlìmọ̀tìlá lè ẹ̀dá ìkẹlìmọ̀tìlá kí a bá rí síkìrì ká bá rí kí kí gbóló ọlọ́ọ̀bá rí kọ́lá ẹ̀sìn ọlọ́ọ̀bá rí kọ́lá kó bá jẹ́ pé òun náà ni yóò lékè so eléyìí òun náà ní sókè nínú definition kí ni nǹkan tí a jihad so àkórí ọ̀rọ̀ nípa jihad òun náà ní pé kí ni òun náà ní pé ìjagun sí ojú ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ìgbọ́lá so àwọn kékeré ká bá wọn jagun nítorí pé kí ni nítorí pé láàyè ti mú náà ní nàlá wọn ò tẹ̀sí lólo so àwọn sínú àwọn kékeré yìí ń bẹ́ nu wọn ó jẹ́ pé alùpàdébò àwọn tí wọ́n ń jà wọ́n ń jà wá lóko láti ń jagun pẹ̀lú ara wọn so irú àwọn yìí náà jihad ní sùláàbù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn mi ti adakọ̀ sí iwájú ẹ̀wá ni al-jihad fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àdéjọ láyé kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn ẹ̀yin tá a bá ń sọ̀rọ̀ nípa jihad wọ́n bá ní jihad yá ní kí ni ìdájọ́ fún kálukú mọ̀ wípé a ṣe kíláàsì ní fún mi ni àbí kì í ṣe ọ̀ràn yẹn ẹ̀rí jihad nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá àdéjọ lá fardun fardun fardun kìfàyà Eh, kí náà pè ní fardu kìfáyà òun náà ni má ìlà kọ́ọ̀mà bí ìlbà àdú lápapọ̀ ti mú àmì ìlbà kì í. ìdájọ́ jihad ìjagun sójú ọ̀nà ọlọ́ọ̀bà àríkọ́lá yìí òun náà ni pé tá a bá ti ráwọn kan tí wọ́n ń ṣe kí ni tí wọ́n dúró tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bà àríkọ́lá so eléyìí ti ṣe kí ni wọ́n ti kọ́ba àwọn tó kù nínú àwọn mùsùlùmí ẹ̀sẹ̀ ti kù lọ́rùn wọn aláwọn oníjagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdìsọ́lá wọn kálukú wa fọwọ́ lẹ́rán tó ẹ̀sẹ̀ ó máa wà lórí gbogbo èèyàn pátápátá tó ó túmọ̀ pé ìdájọ́ jihad ẹ̀ òun náà ní kíni òun náà ní pàtó kìfáyà bí ìdájọ́ kásì kíni kásì òkú òun náà ní pé pàtó kìfáyà tá a bá ti ráwọn nǹkan tí wọ́n tà wá lá pé á ẹja palẹ̀ mọ́ fún ilẹ̀ ẹ̀jẹ̀ ká sí sákòtò lè mú àdìsíbà èmi

á wà á lójú ogun á wà á fi wulẹ̀ gbogbo apapata òní sẹ́ni kankan lé má á wà á zikini á lójú ogun ọlọ́wọ́ bá alikẹ́lá alikẹ́lá wọlé aṣọ́kọ̀rọ̀ mi kò lè fẹ́ kọ́tù nínú ntọ́ ìfàdún ìyẹ̀tọ̀fọ́kọ̀ wò fi dì í ọlọ́wọ́ bá alikẹ́lá ní ìbádà kó jẹ́ pé àwọn kan ẹ̀ wọ́n jòkó lé àwọn apá kan ní wọ́n zikini wọ́n lójú ogun àwọn tó bá jòkó lé ìyẹ̀tọ̀fọ́kọ̀ wò fi pẹ̀lú ìdá pẹ̀lú ogun tó fi ń jagun àmọ́ àwọn eléyìí àwọn wà lé ìyẹn bàbá kọ́ òbí dì í àwọn máa débi ni àwọn máa kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn wàhálà àìdán náwó ìṣẹ̀lẹ̀ jihad ìra sani nínú ìjagun sójú ọ̀nà ọba àdìsọ́lá àwọn kọ́mọ̀ nípa ẹ̀sìn tó pé gbogbo abága lójú ogun tí yóò sáwọn nǹkan tí wọ́n kọ́mọ̀ ní ipa ẹ̀sìn tó sáwọn tó lójú ogun yìí tí wọ́n bá lọ sí ọba dé ńkọ́ àbí tí wọ́n ti wá lọ tí wọ́n bá dé gan àwọn nǹkan tó yẹ kéèyàn mọ̀ nínú ẹ̀sìn àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ta ni yóò máa ṣàlàyé ẹ̀sìn wọn sọ ọlọ́wọ́ bá àlejò láwa ní ọlọ́wọ́ bá àlejò láwa ní àwọn kan ò bá sẹ́kù nù yín káwọn kan lọ yatafaqahu fi ddin wa liyunziru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun tó jẹ́ pé nígbà tán bá darí káwọn tó ń bá darí ojú ogun àwọn tó wà lé yìí fún màwá dídí àwọn ni wọ́n máa kìlọ̀ àwọn ọmọ tí wà fún wa àwọn ni wọ́n máa jẹ́ àwọn afáàtì wọ́n bá lè sọ́ra tó nílò àwọn ọ̀pọ̀ ẹ̀kún sọ́ra fún. so àyà yìí ti sọ́dọ̀ tọ́ba one hundred and twenty two òun ló jihad yìí ni táwọn kan bá ti lọ tí ti bẹ́ẹ̀ ni ọlọ́run bá rí pé ọlọ́run sọ pé káwọn kan dúró káwọn kan ti kíni káwọn kan ó lọ ọlọ́run ojú ọ̀nà ọlọ́run bá rí tó tábà narọ́ọ̀tì ìjàgùsójú ọ̀nà ọba àdìgbẹ́lá ìpele ìpele ni tó jẹ́ a gbọ́dọ̀ ti ìpele kan síwájú ìpele kan gbogbo ẹ̀ náà ló ti ṣe jihad kẹ́bí àwọn afáàṣe ṣàlàyé rẹ̀ fún wa àwọn ní àwọn ìpele tí ń bẹ ọba ọba àdìgbẹ́lá àwọn ìpele bíi ìpele mẹ́rin kan ni ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni jihadun nafs ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni òun náà ní ìjà ẹ̀mí ara ẹni lógun òun náà sì ní asabu aluwari abdulhaj òun náà ló lágbára jù òun náà ló ṣòro jù nínú àwọn oníranran ìjà tuntun ọ̀nà ọba àdìgbọ́lá òun náà sì là pé ara wa òun náà ní níta àkọ́kọ́ jà òun náà lákọ́kọ́ jà lógun nítorí pé bí ẹ̀mí ò bá dúró déédéé tá a bá gbìyànjú ká wa kó dúró ọ̀nà ìsìn ọba àríkẹ́ọ́lá kò sí ọ̀nà tí wọ́n sọ fún wa ogun yá tí ó wà rọrùn fún yàrá jáde ogun kẹ́mi ti gún ọ̀nà wa lógun èyí ti ká mú àdá ká wá sí fi múra wa ní ẹ̀mí ẹ àbí para wa ipe a ah, wọn ká jẹ ẹ̀mí ara wa lógun òsì gbógun jẹ̀mí ara òun ọ̀nà tó ń gbà jẹ ẹ̀mí ara rẹ lógun ẹ òun náà ni ọ̀nà tá a gbà jẹ́ ẹ̀mí wa lógun ọ̀nà alákọ̀ọ́kọ́ jihadu ha àlá ta'allumi dinillahi ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé àkọ́kọ́ ṣáì láti jẹ́ ẹ̀mí wa lógun lórí pé ká wá ìmọ̀ nípa ìsìn ọlọ́wọ́ bá rí kíọ́lá eléyìí ó bùkátà sí ká ẹ̀mí ara wa lógun ká kọ́ ìmọ̀ nípa wọ́n lè ná millions of naira nítorí pé kọ́mọ wọn dàbí ní kó dà kọ́ ẹ̀kọ́ ayé ẹ mo fẹ́ kó di dókítà rí mo fẹ́ kó di ẹnjìníà rí mo fẹ́ kó di lọ́ọ̀yà rí àtàwọn oríṣiríṣi nínú àwọn táwọn èèyàn náwó lórí kọ́dà ìlú yóò sọ wípé owó tí ẹ̀fẹ́ kọ́mọ wọn kọ́ sọ́ọ́lẹ̀ yìí kan ẹ̀kọ́ nàìjíríà tó mo fẹ́ kó lọ UK ni mo fẹ́ kó lọ Amẹ́ríkà ni mo fẹ́ kó lọ Malaysia ni àti oríṣiríṣi níbi àwọn ìlú oríṣiríṣi táwọn èèyàn máa lọ kọ́dà nínú ẹ̀ àwọn ìlú ọ̀sọ̀ pé á ah, sùkúù tó bá ti jẹ́ public wàhálà èyí ti ní ti máa wà bẹ́ẹ̀ ìjọkọ̀mọ̀ ní lọ́lọ́ ìjọkọ̀mọ̀ ní lọ́ àdìsẹ́kìmà ní gbogbo ìjọ máa ń gbà bẹ́ẹ̀ lórí kíni lórí pé abẹ́ kọ́ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú àlámà ayé tó ìgbìyànjú nínú làwa ń ṣe lórí pé abẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn òbí mélòó ní mo ní pàtàkì máa rẹ̀ lónìí nípa pé kó lọ́kọ̀ọ́ àbẹ́kọ̀ọ́ sì ní aláṣẹ ìgbọ́dọ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ gan nínú ìgbésí ayé ọmọ tòun náà ló fà á lónìí tó fi jẹ́ pé kìí padà sí mọ́ fún òbí mi nígbà táwọn ọmọ bá ti bínú nígbà táwọn ọmọ bá ti di pé wọ́n ọmọ láti ọmọ tí láti tó bá tọ́mọ tó bá tí o bá kí ẹ máa nà nítorí pé kò kí hàn ẹ wò láti ọdún méje tọdún mẹ́wàá láàrin ọdún mẹ́ta ẹ òun ló fi kíni òun ló fi pàtìkì ó tún wáá pé ọmọ ọdún mẹ́wàá kò ní tún bàlágà gan wọ́n tún ní ẹ máa nà lórí ẹ ẹni nà títí tó fi kíni tó fi wáá di tó bàlágà torí wọ́n máa ẹni nìyí ó sọ pé ìwọ̀n mọ̀lá láti lé ìwọ̀n mọ̀lá tí wọ́n bá ti mọ̀ yàn la ẹ̀ inú tẹ́tí wọn máa ti fún yàn òun náà lọ́wọ́ bá a tọ́lá sọ pé iná sọ̀rọ̀ nìyà á lè fàṣà yìí wà lóyún ọ̀gá. àwọn afáà ní ọlọlọ ọlọ́wọ́n bá àríkí ọlá òdodo ni gbogbo àná láti gbà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àríkí ọlá ní ìrún tẹ́ rí wọn a máa kọ ìbàjẹ́ fún yàn ogun kọ́ nítorí a máa fún yàn ń kírun ògbò àbàjẹ́ ìlọ́wọ́ rẹ̀ ẹ ká fura pé pé ti wà níbi kí anabi sọnù hadithi náà anabi ní asọ́láàtú nùrùn anabi ní irun tẹ́ rí òun anabi ní ìmálẹ̀ ni tí a bá ti ń kírun yóò máa tàn málẹ̀ sínú ọkàn yẹn irun tí a bá wá kí tí o bá bí ìmálẹ̀ sínú ọkàn yẹn ó túmọ̀ pé kí n fura síbi yẹn ti ń kírun ìṣòro wà bẹ́ẹ̀ bí dáa ti lọ òun náà ni pé bí yẹn bá fẹ́ jẹ́ ẹ̀mí ara rẹ̀ lógun ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni kíni òun náà ni àtàlùm ká wá ìmọ̀ kéèyàn wá ìmọ̀ nípa ẹ̀sìn nítorí ọba àdìgbọ́lá tó torí ẹ̀ dá wa sáyé òun náà ní káwá tó fún ọlọ́wọ́n bá àti ìjọba níta wá nípa ti láyé sábà wá mójútó ẹ̀dá fún kí láǹfààní pé wàá bẹ fún wa. àwọn nǹkan tá a dẹ́ ṣe nínú àlámọ̀yá ayé wa a máa mójútó ẹni tí ń ṣe àgíríkì lápèjú oníṣì kò ní lọlé máa mójútó ìdẹ ẹni tí ń ṣe físíkì ìdẹ ara ìdá ni ó mójútó bí àti mo wá ṣe ní yunifásitì mi ẹni tí ń ṣe kọ́ọ̀sì kan kò ní lọ máa mójútó kọ́ọ̀sì ẹlòmíì kí ló fà á ó mọ kí ni ó tó gbé òun dé yunifásitì kò sí wàá lọ́pàá tó fi jẹ́ pé àwa ni wọ́n tó gbé àwa yìí ní tó gbé àwa yìí òun náà ní ká ṣe kíni òun náà ní ká jọ́sìn fún ọlọ́run ọba àdìsọ́lá kó láti wá jọ́sìn fún ọlọ́run ọba àdìsọ́lá pẹ̀lú mà àbùkátà sí mà so ànàkọ́ bá bá fi jẹ̀bi ara wa lónìí ṣe fọ́ọ̀n yóò máa gbìyànjú láti ṣe kíni láti sòfin yà láàrin èèyàn àti ìmọ̀nà sí ojú ọ̀nà ọlọ́run ọba àdìsọ́lá oníkẹ́kọ̀ọ́ wá mímọ̀ nítorí pé ó mọ̀ pé tó bá bá ti fa ọkọ̀ àjírí ó mọ̀ ó mọ̀ kó ti bọ́ kún ó ti bọ́ lókun ẹrú lọ́dọ̀ ṣe kọ́ yóò máa wá dí ọ̀nà ọ̀nà tí òbí wa mímọ̀ tọ́ba ní à ah, ọ̀dà nígbàtà tí wọ́n á dé yunifásitì náà wọ́n ní wọ́n fẹ́ máa ọ̀gánáìzì kíláàsì kan fún wa láàmú àti kíni tí wọ́n máa kọ́ wa ní àwọn tí ní wíkẹ̀dì ẹ̀ ẹlòmíì tí mo wò pé ẹlẹ́kùn wíkẹ̀dì tí màá fi sinmi ẹ̀ wíkẹ̀dì tí mo ti rí gbogbo wíkì tí mo ti rí wà kíláàsì mo ti gbẹ̀ táàmù yìí wọ́n fi sinmi ní olùgbẹ́ náà lẹ́nu yóò tún máa ronú pé à ah, táàmù tó wọ́n fi kọ́ sọ́nù àwọn fẹ́ẹ́ ṣe báwọn fẹ́ẹ́ gbà wọ́n lù àlẹ́ náà fi dé yóò kàn ṣe kíni yóò kàn gbàgbé yìí nítorí wá sí bẹ́ẹ̀ ni nítorí ọba àdékẹ́ọ́lá sọ fún wa nínú al ọlọ́run ọba àdékẹ́ọ́lá ẹ̀sìn ló fẹ́ ká mójútó ẹ̀ ọ wá ní wàlá táǹtì ànàṣọ ìbàkà ní nàìjíríà ọlọ́run ọlọ́run ọba àdékẹ́ọ́lá fún náà wálé tí ayé mi ti pé ẹ̀sìn ni mo ní ẹ wá ṣe o àbí sẹ̀sìn tó ẹ ìṣe òwúlò fún iláyé náà o àmọ́ nítorí táwa tó kíni ìtàwá mú gbọ́láyé ẹ̀ wá rí tábà wá wá ìmọ̀ yìí tán nínú àwọn ọ̀nà tá a fi jẹ ẹ̀mí wa lógun kò tí ì parí síbẹ̀ o téèyàn bá wá mímọ̀ ẹ̀yẹ́ gbé kẹ̀kẹ́ ni nínú ẹsẹ̀ mẹ́rin téèyàn ó fi jẹ ẹ̀mí ara rẹ̀ lógun wàyí là téèyàn bá wá ìmọ̀ tó sì dúró níbẹ̀ tó kà wá lásán tí ò wá gbé kíni tí ò tẹ́ ìfọ́dá tẹ̀ lérí nǹkan tó yẹ kó tún kàn irú ẹni báwọn ọ̀rọ̀ yóò padà dàbí kíni yóò padà dàbí ah, yóò dà gẹ́gẹ́ bí àpáta ẹtí bá rú bọ́ọ̀lù ẹgbẹ́ máa ń kẹ́ yóò dà gẹ́gẹ́ bí igi tí ò tèso yóò dà gẹ́gẹ́ bí igi tí ò léso òun náà ló ń tẹ̀lé nítorí pé nígbà tí èèyàn bá ní mímà kí ni bá ìdásọ̀ ẹ̀yìn kí láǹfààní mímà òun náà ló fi ní jẹ́ àlejò tá a bá rẹ̀ ń tí ń kílèmù ìmà tá a wá rí pé ó ti kí ni àrí pé ń lo mímà ntọ́lọ́ ọba àdìgbò lábẹ́ ká ti èké ti pé káka ní màlá tán ọlọ́wọ́ ọba àdìgbò lábẹ́ ká ti kíni ká lu ìmọ̀ yẹn. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí olùwà jẹ́ ẹ̀mí ara rẹ̀ lógún òun náà ní kíni àlẹ́ àmọ́lẹ́bí rẹ̀ ẹ̀yẹ ìmọ̀tá kọ́ ìmọ̀tá àmọ̀tá ti wàhálà lé lórí tó káma wá ti kíni káma wá lu ìmọ̀ yẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ jẹun ẹ̀mí wa ẹ̀ á káma níta nàbí sallallahu alaihi wasallam ní báyìí ẹ ṣe ká lò níta wọn ní ká jìnà sí nínú ẹ̀sìn ká jìnà sí eléyìí yóò máa túmọ̀ pé ìmọ̀ wa ìmọ̀ tí òjọba yìí yóò máa túmọ̀ pé ìmọ̀ tá a kọ́ ìmọ̀ tó ṣe kíni ìmọ̀ tí ó sàǹfààní ni tó tá wá ń lo ìmọ̀ yìí nínú àwọn ọ̀nà tá a tún ti jẹ ẹ̀mí ara wa lógun òun náà ní pé kíni òun náà ní pé ad-da'watu ila al ká máa wá sí ìmọ̀ nítorí wá mímọ̀ fún nípìnlẹ̀ òun náà ní kó fi sàǹfààní fúnra rẹ̀ kò ti wá wá ìmọ̀ yìí ó ti mọ̀ ní sì ń wúlò fún ọ nítorí kò bẹ́ẹ̀ òun náà ní kí ni àdá àwọn ìṣòro yìí kéèyàn ó gbìyànjú láti kí ni láti pe àwọn èèyàn lọ síbi ìmọ̀ yìí kó mọ kó sábà nípa àwọn ìṣòro tí ànábì sallallahu alaihi wasallam ànábì ànábì ní ẹnì kọ̀ọ̀kan yóò hátà yòóhìbàlẹ̀ àkéyìn máa yòóhìbàlẹ̀ lọ́kùnrin títí tí ó fi fẹ́ fún ọmọ ya rẹ̀ ọmọ ya rẹ̀ mùsùlùmí máa yòóhìbàlẹ̀ lọ́kùnrin nǹkan tó ń kó sáfẹ́ fúnra rẹ̀ ó fẹ́ dáadáa fúnra rẹ̀ lórí kọ́ìmà ó fẹ́ dáadáa fúnra rẹ̀ lórí lò kí ló dé tó wà á lè ẹ̀kẹ́ndì dáadáa rẹ̀ kó wá ẹ̀kẹ́ndì lọ́dọ̀ àwọn tó jẹ́ ọmọ ya rẹ̀ nínú ẹ̀sìn tò nínú àwọn àti òfin ja ẹ̀mí ara ẹni lógun nítorí pé inú ọ̀nà tí ṣètọ́nù máa gbà láti fi wíìnì àwọn èèyàn òun náà ni pé ẹni tó ní mímọ̀ kó nígbà tó wá ń lò ó ṣètàn òfin máa gbìyànjú láti kọ́ di pé tó o bá tún lò ó bá a mọ lérí ara rẹ wọ́n tún ṣe ni, wọ́n tún sàlàyé ẹ̀fẹ́ lómi ìmá nítorí pé ṣètò nímọ̀ yìí pé béèyàn bá ṣe ń nímọ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè yóò ti ṣe kíni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè yóò ti ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìfọ́n tó èyàn máa wá gbìyànjú máa wá pèpè lọ síbi kíni yóò máa wá pèpè lọ síbi sọ ipá nàbí sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́wọ́ bá rí kọ́lá gbé ànábì dìde sọ ipá nàbí dájú òkú nínú yàrá rẹ̀ sànàbí ìjọsìn ní láàmú ní kéwu tó dé lónìí ẹ̀ àmọ́ bá rí kọ́lá para pẹ̀lú ọlọ́wọ́ bá àdìsọ́lá yá ayélujára al-muddaththir qum fa'anzir ọlọ́wọ́ bá àdìsọ́lá fún anábì láti ó ní kó dìde kó ti kíni kó máa kìlọ̀ fáwọn èèyàn ọlọ́wọ́ bá àdìsọ́lá fún anábì tó anzir ashiratakal aqrabin máa kìlọ̀ fáwọn tí wọ́n jẹ́ fámìlì ẹ̀ àwọn ẹbí ẹ bẹ̀ látòrí ẹbí rẹ láwọn tí wọ́n súnmọ́ pẹ́kipẹ́kí anábì wa bẹ̀rẹ̀ sí dáwà yìí ẹ̀wá ò dáwà yìí ló wá sí kíni òun náà ló wá gbòòrò débi tó gbòòrò dé yìí so kíni ó wàá máa wá jẹ́ pé àwọn náà fẹ́ràn sí anábì sallallahu alaihi wasallam lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ní bá lè bu ami wàlẹ̀ wò àyà anabi ní ẹ sàlàyé báwọn yẹn nípa mi ẹ jíṣẹ́ mi anabi sallallahu alayhi wa sallam báwọn yẹn wàlẹ̀ wò àyà kọ́dà wọ́n ti fi àyà kan wọ́n náà mọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam wọ́n tó ń gbìyànjú nípa ẹ̀sìn tó ń kírun lásìkò tó ti máa bẹ̀yẹn ti máa kírun ó wá rẹ́ni kẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kékeré kírun ó gbọ́dọ̀ gbìyànjú láti sàlàyé mu pé kó máa kírun àìkírun aburú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ní yorùbá kírun kò ní jẹ́ mùsùlùmí aburú rẹ́ni kẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ pé ń jẹ́ kírun lóòótọ́ àmọ́ kí ẹ̀wọ̀n kò sí bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ́lá mi kí anabi ní sọ́lù kámẹ́rọ̀ ayé tó mú ní òsọ̀lì anabi ní kírun bẹ́ẹ̀ ti dín ní anabi kírun ìwọ wàá tún yàn láti kíni láti sàlàyé fún òun níwò pé ti kíni èmi ti yọ kìí kó bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn lóríṣiríṣi ìwọ ń gbìyànjú láti múra ní múra tó bá tẹ̀ fún ọlọ́wọ́ bá ti sọ̀rọ̀ àwọn olùsùnjáàbù olùjìlbáàbù olùfìmáàbù olùfìmáàbù ọwọ́ àtàwọn bóyá bí rúbílẹ̀tì rẹ ni àbí gíní kan tó átílẹ̀tì rẹ àbí kọ́tílẹ̀tì rẹ máa ń pè ní ọwá ní ọbẹ̀ rẹ jẹ́ pé máa ti múra yóò fẹ́ ti ọmọ ọba àti sọ́lá mi máa wò yí pé ó ká lùkú pẹ̀lú ìṣe ẹ̀ ó tún máa ti kí ni ó tún máa ti wá ẹ̀bá ti máa ti báyìí ẹ̀bá ti máa ti ọ̀bá mi lẹ́ẹ̀tì fúnra báyìí bí mùsùlùmí máa ti kọ̀ọ̀ ẹ̀ òdìgbà tó bá di àfa ńlá tó wá gba phd tó wá di professor àbí tó wá di kíníkà ló tó wá máa ti kíni ló tó wá máa ti dá wà ó bá ti wù kó ma wọn bá téèyàn bá mọ̀ ọ́n náà tó sì yé ọ tó dá ọ lójú òun náà lèèyàn máa ti kíni ó máa pè ẹni tó wá wà ní tòsí rẹ ó máa pa kí èsì wọn lọ síbẹ̀ nínú àwọn àti ẹ̀ma bíi ja ẹgbẹ́ yẹn lóko ni sẹ́ni tí ẹ̀ma wá ń ṣe dáwà yìí nínú àwọn àti máa lágbára jù nígbà tí ẹ̀yàn bá ti dáwà òun náà ni pé ẹ̀yàn máa ń pàdé àwọn oríṣiríṣi nígbà tí ẹ̀yàn bá ti dáwà ẹ̀yàn lè ṣe dáwà fún rúmẹ̀tì ẹ̀ pé à ah, ìyáàbò yìí tó kíni wọn ò kó ká lóun lọ lọ rẹ má dàbí mọ́. èyí lè ṣe dáwọ́ fẹ́ lómi ìgbà kó dìjà kó màlá kó màlá ń sára yẹ́sì kó bá yẹ kó bá sọ ju wàhálà mọ́ lọ́wọ́ fún máa tẹ̀lé bẹ́ẹ̀ ọ̀lọ́ ó lè kú ọ ó lè kàn ọ́lá mọ́ so ó ti kàn ọ́lá mọ́ tó ti kú ọ nísìnyí ṣètánì ti dúró mẹ́ ẹ̀ ṣètánì yẹ́ ìṣẹ́lẹ̀ tó wá sọ pé ah dídáwò bá ṣe ṣe ká fi dáwọ́ alẹ́ o ìjọ ah, máa di wàhálà ní gbogbo gbà tí ó máa di pé eléyìí ìjà lónìí eléyìí ìjà lọ́la ìjà fi dáwà lọ ìdálẹ́ òkú síbẹ̀ tí ó máa fi ọ̀rọ̀ síbẹ̀. ilẹ̀ ló ti wá sọ pé wọ́n ló tún wá sí kíni wọ́n ló tún mú ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta kan kíni ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́rin òun náà kíni àsọ̀bùrú alẹ́ àdà èèyàn máa wá ní sùúrù lórí ìnira tó bá látara pé yẹn kò sójú ọ̀nà ọlọ́run ọba kéèyàn máa ní gbogbo ẹ̀ náà ló wà nígbà tí yẹn bá wáyé èyí ó ti wàhálà ẹ ṣe síwájú kí òun lórí síwájú kí òun lórí mà ó lọlé kéwú ẹ èyàn máa lọlé kéwú gbà mí tó jẹ pé ọmọ lóyàn tí yẹn bá pẹ́ fún kéwú ọmọ náà lọlé lọ kàn kéwú ẹ kọ́nà wọn ni yóò tún máa sọ yóò tún máa sọ fún ọgbà mi báyìí pé à ṣé ẹ rí iná mi lẹ́yìn sọmi pé ká sí ní mi ó máa wù lọ́mọ sí àbúrò mi ẹlẹ́kẹ̀ẹ́ta àpàkéwì tì mí o ìta màá wá fi ṣe kí ni tí wọ́n máa fi wọ̀ sí lọ́yìn

ẹ̀yìn tẹ́ ò bá ti rí kíláàsì kékeré kò lè sùdánì ọmọ omi oríṣiríṣi ti fún yàn ìwọ ló máa wá ṣe kíni ó máa wá jagun pẹ̀lú ṣèkọ́n bàbá kan ní wàmí lámì yàtọ̀ mọ̀rọ̀ dàlú ní sàákàlẹ̀ wọ́n ní ẹnikẹ́ni tí ò bá tọ́ ìkorò ìwádìímà káwá mímọ̀ yìí nǹkan tó korò yìí ẹni tí ò bá tọ́ oníṣẹ́jú kan àbí ní wákàtí kan nínú àgbẹ̀fún òkèèrè ìyẹpẹrẹ àyìnbáká òun náà ló ti máa ti òun ló ti fi lòun òun ti fi ayé rẹ ẹ tó bá yẹ kí wá mímọ̀ tí ò bá wá mímọ̀ nígbà tó bá padà yá tó bá dìgbà tí àwọn tí wá yìí nígbà tí lílo bá kàn tí aṣíwájú níbi wọ́n wà nínú àwọn wọ́n wà nínú àwọn tí a kíláàsì bá báyìí ládé ní òní wá mú àìwá mú ọ̀rọ̀ ní ìsìn sígbà ìgbà onímọ̀ onímọ̀ akábàámọ̀ tí akábà máa ti gbìyànjú káàdì kí ni káàdì so ìdàrí èèyàn bùkátà ti sùúrù nígbà tí èèyàn bá ń wá ìmọ̀ inú jihad nafsi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bìrì ayé nígbà tí èèyàn bá ń lo sùúrù àwà láwùjọ tó jẹ́ pé ẹnu láàmú sọ àbí àmọ̀ àwọn ọ̀dọ́ tó fi lọ́mọ òfin kan àmọ́ nígbà tó bá di pé èèyàn bá ń lo ìmọ̀ tó ní àwọn àdìgbò wà lẹ́yìn ní ìṣe mọ́ àtẹ nítorí pé mo fẹ́ tẹ̀lé ìlànà lẹ́yìn tó wà wàlẹ́ òṣèlú lórí ara mi kò ní kan tí ìyẹn rẹ̀ kẹta o lórí ara mi gan yóò ti fi wàhálà kan lòdì àmọ́ orí ti ti tàǹkà àmọ́ orí ti ti tàǹkọ́ lábàá pé ẹlòmíì lo hijab ẹlòmíì lo jìlìbà oníwọ̀ fúnra rẹ̀ o ẹlòmíì máa ń sọ fún pé àti owó ìmú yín ni àwọn ọmọ ọmọ yín bá wọn tó ẹni tó rú

kí wàá ní kí lè ọ̀rùn káàtà sí nga yẹn òun náà ní kí ni àtọ́lù kéèyàn ní sùúrù ìgbà mi wà tó jẹ́ pé òbí yàn gan òun náà ní ó jẹ́ kí ni òun náà ní ó jẹ́ alákọ̀ ọ náà jẹ́ ẹjọ́ gbogbo yàn nàbà wa òbí yàn ìlara ìdáni ọmọ wa wá lẹ́sìrìsì ìdáni náà ma kéwú ẹ́ ó ma ó ti bà wá yà ní kùrán ẹ̀dì bá òkè àmọ́ torí àmọ́ kí ni àmọ́ náà tí ó gbà mọ́ wá fọ́ ọ̀nà ọ

ó fẹ́ ṣe kíní kan ó fẹ́ ṣe dáadáa ẹ̀mí kan tó o mọ̀ sọ ọ̀gbẹ́ ẹ̀mí kan ní ń ṣe ọkàn mi kan ní ń ṣe ọkàn mi kan ní mọ́tò kíní ti má ṣe sọ̀rọ̀ kan rẹ̀ tó ní o má ṣe dáadáa lọ́lẹ́ mọ̀ tó ṣe ìtọ́nù yóò mọ̀ sọ sí ọdún ọkàn torí pé ṣètánì rìn nínú ẹ̀jẹ̀ ara wa anábì ló sọ fẹ́ fún wa anábì ní ṣètánì rìn nínú ara wa mọ́jọ ọ̀tẹ̀ mi gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe rìn káàkiri nínú iṣan ara wa nínú vein gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣètánì rìn káàkiri yóò máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ní ìyàlọ́kàn yóò máa rẹ̀ yàn ẹ̀wọ̀n ní tìǹtì yẹn bá wà lórí ọ̀hún

wọ́n ní ẹnìkan wá bá ó ní à ah, òun fẹ́ rántí kìíní òun fi kìíní sí nìkan wò A rántí má láti jọ yìí ó ní meji onye látó kíláka méjì ó ní ó rántí sùgbà tó wá sàrà látá tó bọ́ méjì ti kẹ́lẹ́kẹ́lẹ́ ti ní lẹ́mìí tó sì rántí gbogbo nǹkan tó ní ìdí àti tó yóò dàfẹ́ kí ọkàn ọmọ pọ̀ kan nígbà tó bá ń jẹun àbùkátà ti sùúrù ṣètánì wàá bọ pé àwọn ah, tóbi dẹ́ bá ti sọ òun kò gbọ́ ohun tọ́lọ́ọ̀bà àdìgbọ́lá wíní tọ́lọ́ọ̀bà àdìgbọ́lá wíní bẹ́ẹ̀ ni nígbà tọ́lọ́ọ̀bà àdìgbọ́lá ń tọ̀ nípa òbí ìwọ̀ òbí kí ló fi bẹ̀rẹ̀ ẹ́ ó ní wàfàdọ́ ọ̀rọ̀ bóyá alàdá àbùdó ńlá ìyá ọ̀bí wa ló fi ìgbà ọlọ́ọ̀bà àdìgbọ́lá kọ́ fi ẹ̀tọ́ tiẹ̀ ló fi síwájú ìwọ̀ rẹ̀ lẹ́yìn náà ló wá fún sísá ní ọwọ́ àbùdó òbí tó nínú wọn ọlọ́ọ̀bà àdìgbọ́lá òun ní pé àtẹ tọ́lọ́ọ̀bà àdìgbọ́lá bá

níparí kege òun náà ni inda da'wati ila al-ilm tẹ́wá dìgbà téèyàn bá wá ń pèpè lọ síbi ìmọ̀ téèyàn mọ̀ á eré òní máa wá lágbára jù ẹwà àwọn ará mọ́kà ìgbà táwọn ibi ti ń lọ gáàrú Hira ti ń lọ lèé segin ni ti ń lọ lèé jọ́sìn fọlọ́ ọba àlejò ọlá tẹ́lá àwọn amọ́ta àwọn òbá fa wàhálà kankan wọn ló mọ̀ fúnra rẹ̀ wọn ló lọ gáàrú Hira wọn ló lọ lèé àmọ́ tó ń àwọn ará mọ́kà ò bá fa wàhálà kankan bàtà ní wa nílé tí ń jọ́ sí ọlọ́ọ̀bà àlekẹ́lá fúnra rẹ̀ ìgbà wọn bẹ̀rẹ̀ sí bá fa wàhálà nígbà tó ti di pé ọlọ́ọ̀bà àlekẹ́lá ní wà á ń dé àṣẹ ọ̀tàkẹ́lá àtọ̀bí ìgbà tó ti pé ànábì ó ti dá wà pé ẹ̀tẹ́ ń jẹ lọ́dọ̀ àwọn èèyàn má jẹ́ kójú lórí ti ẹnì kan nígbà tó ti pé ànábì pé wọ́n ti ẹni wàhálà ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn ará mọ́kà ti dúró lórí pé à sẹ́yìn kan tó fi wá gùn ní àlèhàdà àwùjọ àná sẹ́yìn kan tó fi wá gùn ní tó ní ká fi ẹ̀sìn ẹyọ kan lóṣooṣù gbogbo àwọn òsàárì bìrì jìdá àkójọ òsàárì three hundred and sixty ní bẹ nínú kábà táwọn ará mọ́tà àti wọn jọ́ tìbú wọ́n wá ní kápá ojú papọ̀ kásọ́ bí olúwa ẹ̀yọ̀ kan àjàlá àríhàtà ìdáhà wa àṣídá ìnà ha dàda ṣe ń kùnà ìjà àwọn ará mọ́tà wọn kó ojú sí tánà sallallahu alaihi wasallam tó wù. kí nítorí pé ànábì bẹ́ẹ̀ sí kó orí eréṣiríṣi ìyà ẹni tá a fi ń ròyìn dáadáa pé èèyàn dáadáa ní tẹ́lẹ̀ ẹni tá a pè olódodo ẹni tá a pè lálàkọ̀kàtà ẹni tó ṣe pé tó bi àwọn fámìlì pé tí n bá sọ fún yín pé àwọn kan bọ̀ wá kókun jà wá látẹ̀yìn àpáta ń bì yìí ẹ̀yin tẹ́ gbọ́ kí wọ́n sọ wà níbi wọ́n ní má jà rọ́bìnà àlẹ́ àbárọ̀ lọ́wọ́ rẹ̀ rí kò sí tuntun nígbà àwọn so wọ́n sì bẹ̀rẹ̀ sí sí àbí àná sallallahu alaihi wasallam àti gbogbo tó bá gba ìsìlámù pẹ̀lú ànábì sòwòrò eléyìí nìyí sunnatullahi bil ard ìlànà ọlọ́run ọba àdìkọ́lá ní lórílẹ̀ tẹ́yìn bá ti fẹ́ dúró déédéé kẹ́kẹ́ bọ́lọ̀ ọba àdìkọ́lá ti pa láti ọ̀tẹ́ kí n kà máa ń yẹn bọ́lọ̀ ọba àdìkọ́lá ní dúró déédéé bá ti kọ́ láti ìwọ́n tó bá fẹ́ dúró déédéé àwọn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ó bẹ́ẹ̀ ní ni àbí kan fẹ́ bẹ́ẹ̀ díẹ̀ sápá òsì tó bá wá kọ̀ tó wá ní à ó dúró déédéé náà ni yóò wá di kí ni yóò wá di pé pàdé wàhálà lóṣooṣù sòrí bẹ́ẹ̀ ní ìṣòro bùkátà sí kínní ó bùkátà sí ká sí kínní ká ní ṣòro ẹlòmíì òbí ló sọ pé à ah, tó bá ti ní àtúndà náà ló máa bá káàkiri tó ajẹ́ pé èyí sanwó léwu rẹ̀ máa wò èyí àyà ló kọ́kọ́ lágbára sí èé à gbówó léwu àdìkú màá sí wọ́n tó yìí níbo ní ti wá máa rí ṣùbí ẹ̀ ẹ̀ máa wò tó tọ̀ àmọ̀ sí sọ́mání ká sí náà ni tòwúrọ̀ àwọn nǹkan báyìí ẹ̀síyẹ̀nsì táwọn yẹn ti ní lórí kìrìkìrì so àmọ́ téèyàn bá dúró sí ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá ẹ̀ ọlọ́wọ́n bá àdìkẹ́ lọ́dún kìíní yóò tó yàn ọmọ yẹn sábà tẹ́lẹ̀ alàlá yìí fọwọ́ àdìkẹ́ téèyàn bá dúró sí ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá tó ànábì náà gbà tó wà ní maka wọ́n fi eré ìdílé nǹkan lọ ànábì sọ̀rọ̀ àwọn àlùsọ̀làm ẹ̀yà jọ máa tẹ́tẹ́ ra wọn ẹ̀ táwa bá ń ti tiwa wọn náà kún wa mọ́jà takura wa tí wọn náà bá ń ti tiẹ̀ àwọn náà kún ọ ànábì ní kò tún tó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àwọn àlùsọ̀làm tẹ́tẹ́ nǹkan tó ń fẹ́ ó dàbí kí gbogbo akágbà káfí ọjẹ eléyìí gbogbo lágbáwá bóyá nítorí òun fẹ́ òun náà ní pé kó bá jẹ eléyìí tó sáà fẹ́ tó kìlọ̀ síbi tó tó pè é anábì ní kò sí tó jọ bẹ́ẹ̀ ọlọ́run bá nìkọ́lá ló ràn sẹ́ wọ́n ní ó dáa táàsì fún wa jẹ́ gbogbo wa dá owó jọ ká mú páàtì kan nínú gbogbo wa pátápátá ká wá kó fún anábì sallallahu ẹ̀ kọ́lá àwọn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àwọn àdókòlá pé ẹ jẹ́ ká wá káàkiri gbogbo kàkàrà ìlú mọ́tà owó kàkàrà ilẹ̀ lábáwá káwá wo obìnrin tó dáa jù ẹ̀ obìnrin tó jẹ́ òun ló dáa jù gbogbo obìnrin káwá fi fún ànábì sọ̀rọ̀ àwọn àdókòlá kí o péye náà tó máa jẹ́ iyì fún ọ ká máa sọ pé ah ìyàwó rẹ̀ ló dé kíni ìyàwó rẹ̀ ló dáa jù kí làwọn ti ẹ̀kọ́ ló jẹ́ fún wa pé gbogbo ní ata bá rí nítorí ẹ̀sìn ọlọ́run ọba àdìsọ́lá inú jihad inú òkúta jẹ ẹ̀mí ara wa òun náà ní pé ká ní sùúrù láti fi kíni láti fi owó ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run ọba àdìsọ́lá ẹ̀rí ìpele kan tẹ́wáyé ìpele tá a sọ yìí òun náà ló lágbára jù tí yorùbá fi lè fásitì péjì eléyìí tí àwa ní ìyàn fẹ́ jagun ó jagun ọ̀kọ̀ ó jagun àdá ó jagun ó péjì kèdè yìí òun yóò ṣe kíni yóò rọ̀ nítorí pé wọ́n a rẹ̀ gan ẹ̀mí rẹ̀ gan òbí ìwé ẹ̀mí so èèyàn ẹni tí ó ti wí ẹ̀mí rẹ̀ fúnra rẹ̀ gan kò lè fèsì ọ̀tá kò lè fèsì ọ̀tá ẹlẹ́ẹ̀kejì nínú mọ́tò nínú mọ́tò àlìjìhádù sabilillah òun náà ni òun náà so yìí láti fún wa nínú Al-Qur'an àwọn àyà òun náà ni òun lérí bàbá wa òun náà ni a ti jogún ọ̀tá látọ̀dọ̀ ṣètọ́ àná ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ dúró fún wa ìpè ṣètọ́ nìkẹ́ rí mi ọ̀tá ni fún yín o ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ ní ẹ̀sìn mi ẹ̀mú ọlọ́ta ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ fún manú àyà kan ó ní alam ahdi ilaykum ya bani adama alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin ọlọ́run bá nìkẹ́ ọ̀tá ló jẹ́ fún yín ọ̀tá tó fojú hàn ẹ̀rí oríṣiríṣi ọ̀tá ni máa wà ọ̀tá mi ń bẹ ẹ́ ọ̀tá nínú ọ̀rẹ́ máa rúkọ rẹ̀ rẹ̀ ẹjọ́ máa sùn ẹjọ́ máa jí ẹjọ́ máa jẹun yóò sì máa dikini yóò sì máa ṣe dàgbà fún ọ lábẹ́lẹ̀ ó mà. irú àwọn ọ̀tá wọ́n sọ́ra wọ́n sọ́ra fún àmọ́ ọ̀tá tí ṣètò ọ̀nì jẹ́ fún wa yìí ọlọ́run bá àlejò wa kò jẹ́ kó jẹ́ ọ̀tá síkírìtì ọ̀tá ọ̀tá tó farapamọ́ ẹ̀ ọlọ́run bá àlejò lásán fún wa pé ìnáwó lẹ́kún àdéhùn mòbìlì ọ̀tá tó hàn yìí. ọlọ́run bá lásán fún wa ń mí inú rúhu ọlọ́run bá lá a

ọ̀tá rèé sùdánì ti jẹ́ pẹ̀lú ọ̀tá tó àbí kó kọ́kọ́ jẹ ẹ̀mí ara rẹ lógun tó bá ẹ̀mí ara ìjà lógun tán kó wá bọ́ sórí kíni kó wá bọ́ sórí ṣèkọ́ọ̀nì tó bá wá fẹ́ ja ṣètọ́ọ̀nì lógun ọ̀nà wo ni ó gbà ja ṣètọ́ọ̀nì lógun kò sọ́nà tí yóò fi jà á lógun tó ju pé kéèyàn ṣe kíni kéèyàn dúró lórí kéèyàn máa rántí ọlọ́wọ́n bá àdìsí ọlá lógun gbà pẹ̀lú rántí ọlọ́wọ́n bá àdìsí ọlá òun náà lèyàn máa fi ja ṣètọ́ọ̀nì lógun torí pé ní kórira òun náà ni pé kéèyàn máa súnmọ́ ọlọ́wọ́n bá àdìsí òun náà ló kọ́ àtúntò jẹ́ pé ṣèǹtọ́n gbogbo àwọn nǹkan tó fi pààrọ̀ nǹkan ẹ̀sìn òun náà nínú wákàtí gbogbo àwọn nǹkan tó fi pààrọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀ ọlọ́run bá àlejò ọlá fún wa ní Al-Qur'an sáàmù ká sáàmù ká ládàbẹ̀ sábàkà àyà kan sábàkà hàrùkù kan ọlọ́run bá àlejò ọlá ní àgbà ládàmẹ́lò àgbà ládàmẹ́wà ṣètọ́ni náà wà lọ́lẹ́ wá kùránù tiẹ̀ ẹ̀yìn ni kùránù ṣètọ́ni àwọn afáà ní kùránù ṣètọ́ni alìgínà wọ́n ní orin òun náà ní kùránù ṣètọ́ni ẹ̀rí pé ntẹ́ẹ̀sì mọ̀ yí pé orin òun náà ní kòránì ṣètọ́n àwọn kan bẹ nísìnyí ni wọ́n bá ń bàjẹ́ tí wọ́n bá ti ń gbọ́ orin nísìnyí wọ́n mọ̀ rí pé ẹ̀ẹ́n ara àwọn ti gbìn àwọn ti ní kọ́ kàbàlì ẹtí máa ń tó bá jẹ́ nílé òdodo tí máa ń ka tí máa ń gbọ́ kòránì ẹ̀ẹ́n ọkàn rèé ó máa ti gbìn ọkàn rèé ó máa tutù ara rèé ó máa balẹ̀ ẹ̀ẹ́n anábì sọ̀rọ̀ àwọn àlùkọ́lá ó ní wọ́jọ́ ìlà kóra tó àì ní fi anábì ní ọlọ́run bá rí Eh, wọ́n ní ànábì sallallahu alaihi wasallam idha nabahu shay'un fazi'a ila salat tí nǹkan bá tẹ̀sán ànábì ti sí kaba jálù obì ní nǹkan tó ta nínú jẹ́ fazi'a ila salat ànábì yóò sáré lọ kíọ̀n yóò lọ sàrọ̀lá yóò sì lọ kíọ̀n nítorí pé kíni nítorí pé ìrùn yóò jẹ́ kíni yóò máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ yóò sì máa jẹ́ ìtutù ojú fún yàn ṣèwáwò nísìnyí ṣètọ́ni wàá rò pé alukur'an tó ṣètọ́ni wá wo pé kí ni nǹkan tó wọ́n fi ṣe èyí tó wọ́n fi gba àlùkùránì lọ́wọ́ yín tó fi ṣe pààrọ̀ kí ni ṣètọ́ni wá gbé kalẹ̀ òun náà ni àṣẹ ẹrú òun náà ni orin so àwọn gbogbo àwọn tí wọ́n ń kọrin pátápátá kò síbi tí wọ́n ti ń gba ní tí wọ́n ń kọ nínú orin tó tayọ̀ ọ̀dọ̀ ṣètọ́ni òun náà ló fà tó fi jẹ́ pé ẹ̀rí akọrin mi ẹ̀rí olórin mi ibi tí pé kò ní nílá àmọ́ yóò wà mọ́ orúkọ gan ẹ máa wò pé ibo ló ti ilà káì sí ní nǹkan àwọn eléyìí tí ó sì ríwe kọ ibo ló ti ṣètọ́n wà ní ṣètọ́n ṣètọ́n yóò máa ṣẹ́kẹ́ ni òun yóò máa bí àwọn nǹkan yẹn yóò máa bí nǹkan so títí ìdáni bá ti wá ṣe kíni tó bá ti fi sí lọ́kàn yóò máa wá ti àwọn èèyàn náà tó bá máa sọ kíni káwọn èèyàn máa lọ lè kọ́ máa lọ lè pọ̀ òun náà ló fà tó fi jẹ́ pé ẹ̀rẹ̀ lórí mi yóò máa kọrin tí ò ní ní mímì ẹ̀ ní màtúmá àwọn yóò sì máa jó yóò máa kọ ẹni tí ò ní mí túmọ̀ àwọn yóò sì máa rà á wọ́n sì máa rà wọ́n sì gba òwe rẹ̀ ẹ̀rì ń kálukú wa sí kí ni wọ́n sì máa kọ́lá àwọn ẹlòmíì wọ́n ra aṣọ tí wọ́n ya olórin yẹn sí àwọn ẹlòmíì wọ́n máa lé àwòrán rẹ̀ mọ́ ara mọ́tò wọn káàkiri tẹ́bá wò pé kí ni pàtó àǹfààní ìgbà kí láti àǹfààní tí wọ́n ti bẹ̀ ẹ wo olórin wòye kan tó tẹ̀ dé láìpẹ́ yìí nìyí ẹ tó bá lọ́wọ́ yẹn nítorí pé kí ni tó máa zàzú tó bá lọ́wọ́ yẹn nínú èdè kan ẹ rí pé ẹ̀ lè rí mílì fún láíláí àwọn àwọn akẹ́kẹ́ ni wọn ò pé tí wọ́n ní ẹ gbàgbọ́sẹ̀ wíwẹ̀ mọ́ta fún òun bẹ́nu bẹ́nu kùránì ara tá a wínú bí yorùbá ti ké ẹwọ ẹ̀ma ìmọ̀ àkọ́kọ́ òun tó ti ẹ̀ka fi jẹ́ àtìsáàrì lógun bí yorùbá ti ké ẹ̀sìn bá kò sí tìtáàrì náà ló gbé sí lọ́kàn pé àwọn ọlọ́ dìbẹ́ǹdì wà kí ni wọ́n wá jòkó lẹ̀ sí bá jáde pé ẹ òun fẹ́ dìbẹ́ǹdì òun náà fẹ́ dìbẹ́ǹdì ẹ́ ọ̀nà àyà ọ̀nà ìtìbá yà ń bẹnu kùránì tó ní ọ̀já mú ọ̀rọ̀ sórí láyé láyé tàzá àtù ẹ̀dàkù ìbò ló wà ní Al-Qur'an súra wo àyà wo ẹ̀ ìbò ló wà ní Al-Qur'an yẹn ń tẹ́wọ́ tó ń wò ní ti ga ẹ̀ rí i pé ẹni tó máa ń sọ ọdún sọ́mà ní ti ẹ̀ ti mọ̀ yí pé látòkè délẹ̀ ẹ̀ rí i pé kò tiẹ̀ ẹ̀ ẹ̀ pé wàjámù rasulillahi láyàtàṣà àṣù ìtumọ̀ ẹ̀ náà ni pé àkójọpọ̀ anabi jam ìjọ anabi sallallahu alayhi wa sallam láyàtàṣà àṣù yàrá ìtumọ̀ ẹ̀ náà ni pé kò ní ṣe kíni kọ́lọ́mọdé òkun yẹlẹyẹlẹ tòun náà lórí táyì fẹ́ bá àwọn bàbá mi máa bàbá àgbàlagbà mi máa ń kọ́ láàánú sáàsì tí wọ́n máa kọ́ ni wajamu rasulillahi láìla ẹ wá wù ú èèyàn sọ pé za olu èèyàn fi za zẹ́ẹ̀dì ẹ́ ìwọ wá ní ìwọ náà ní wọ́n já mọ́ ọ̀ṣun nígbà wọ́n ní tànà tó ní ẹ ibi ìdájú ti láti láàbì ìdájú ti láti láàbì ó lè ti jọ <laughs> so aburú arabu àyìnbákanì arabu àyìnbákanì táyìnbákan bá ti wà nínú ara yẹn ìtàn ni ó ti kí ni sitani yóò ba tó yẹn ni yóò ba tẹ́kì tíáyìn yóò ba tíáyìn mọ́ lọ́wọ́ oní ọmọ darí ayé yìí so ẹ wá wò báwo ní ti a wà á rí ṣètò ni wàá gbé kùránì tiẹ̀ náà kalẹ̀ pé ntẹ́ ẹ̀ máa ṣe kíni ntẹ́ ẹ̀ máa ka tẹ́lu mi bá ń ṣiṣẹ́ nísìn ẹ̀ tẹ́ bá fẹ́ kí tẹ́ òun tètè ya ó ti ní olórin tí ó play ẹ̀ bí n fọṣọ ni yóò fọ ọ̀tọ̀ kí ni mo fọ òun fọ ọ̀tọ̀ náà ara rẹ̀ ó máa ya ni nígbà tó bá ti kíni <laughs> nígbà tó bá ti play olórin ẹ̀ hànà kan wọ́n ti jọ máa kọ́ ni tí wọ́n fi parí torí bá àwọn bẹ́ẹ̀ òní ti ó ní nǹkan mi lórí fóònù rẹ ni kùránì ló plé ba ọwọ́ abẹ́rẹ́ pé ah, dákun plé <laughs> dákun plé nǹkan mi títí ní ṣètàlì ti bẹ̀ lára ẹ̀ la lórí ẹni báwo ní ìsìn tó bá ní òní nǹkan mi ẹ bá fún ẹ bá gbé nǹkan mi sí ẹ fi kùránì nílẹ̀ bẹ́ẹ̀ ṣètàlì ó padà sí nílẹ̀ ẹ ènìyàn ó padà bá ṣe ìtọ́nù ṣe wá wò nítorí ẹ tó bá jẹ́ mùmí ní òdodo tí ẹ bá fẹ́ mara rẹ̀ ẹ wọ́n náà wò pé bóò ni ìhà tó kọ sí àlùkò àn bóò ló ti máa ń fi nígbà tó máa ń ka àlùkò àn sínú rẹ̀ máa ń dùn ni tó o máa ń ṣe bí máa kàn án mọ́ni ká máa kà á lọ ni àbí máa ń sú ọ àbọ̀ máa ń rò lọ́kàlẹ̀ pé ẹja tó ń ṣe kíni ẹja tó fi nǹkan míì ẹ̀ ká tó ń fi dà ìlú tiẹ̀ ṣe àlùkò á ẹ̀ kẹ́ ẹ̀ máa ń gbọ́ kúrò á tó tó alùpùpù ẹ̀kí kankan ṣe kíni ọ̀rẹ́ kankan dà ìlú tiẹ̀ ìmọ̀rẹ́ sùn ni o ìtàn ẹ̀ ló gbé fún ọ pé ẹja tó ń ajá ẹ̀jọ́ ìdí ẹ̀ wọ́n ta ti ṣe ti ẹ̀ wọ́n máa ń gbọ́ kúrò á ó sì máa gbọ́ tó gbà ládàá lérí ẹ̀ ó tún wá di pé ó tún wá ṣe kíni ó tún wá fi ẹ̀sẹ̀ tí wàá nìkan ní nígbà tí yàn pàmì sínú abẹ nígbà tí yàn wí nígbà màrà rẹ sòbí dáadé lọ òun náà ní pé abùkátà ti ká jà ṣètọ́ nìlú nítorí gbogbo ọ̀nà náà lòun náà dúró sí láti ṣe kíni láti sọ ìlàwọn èèyàn ẹ̀rí ẹ̀rí tọ́lọ̀ bá rí kẹ́lá tún tún àpèjẹ fún anú ọlọ́run bá rí kẹ́lá ní àpèjúwe ṣètọ́ ṣètọ́ ní sọ fún ọmọ èèyàn pé èkó ó ní ose kèfèrí ó ní kó se kèfèrí tọ́lọ́ wọn bá àdìkẹ́ ọ̀la òun náà ni ó sàn lọ síbi kófóró òun ni ó sàn lọ síbi ẹbọ pàǹpàǹpà tọ́lọ́ wọn bá àdìkẹ́ ọ̀la òun náà ni ó sọ pé kó wá sóògùn òun náà ni ó ní kó lọ gé léèyàn wá ẹ àmọ́ ńgbà tó bá ti di pé kíni ńgbà tó bá ti pé àtìrí bá tú ẹ fara ìní ìbàrí ìkùnmí sitani ó ní òun mọ́rí òun ìní àkàkùn láhàrọ̀ ẹ̀rọ ọlọ́run máa ń bà á tó bí ti sáà nínú àmà ọlọ́run ọba àdìgbọ́lá tó máa bá tọ́ ọlọ́run ọba àdìgbọ́lá tó tó ó sì mọ̀ yí pé tọ́lọ́run ọba àdìgbọ́lá ẹ̀ ó sì mọ̀ bí ààrẹ tuntun àmọ́ nítorí tọ́lọ́run ọba àdìgbọ́lá ti parí ọ̀rọ̀ rẹ̀ ó náà fi pé tọ̀ òní ọ̀rọ̀ tó ti bá òun náà wúlò láti fi láti so á gbìyànjú láti jà ṣe ìfọ́ àná láti so kò sọ́nà táwọn fi jà lóko tó ta ẹgbẹ́ kí ni ká máa súnmọ́ lọ́wọ́ máa jà ṣe tí ẹ bá ti ń jìnnà sí ọlọ́run bá ti jọlá yóò máa tún máa ṣe ìtọ́nù tó ó dàbí ìgbà tó jẹ́ pé kí ni ó dàbí ìgbà tó jẹ́ àlá ni àlá ti wà láàrin ọlọ́run àti ṣe ìtọ́nù tó bá tó bá ti súnmọ́dọ̀ ọlọ́run bá ti jọlá sí màkó ń jìnnà ṣe ìtọ́nù tó bá ti súnmọ́dọ̀ ṣe ìtọ́nù sí màkó ń jìnnà sí Allah subhanahu wa ta'ala tó á gbìyànjú láti gbógun ja ṣe ìtọ́nù tó ọ̀nà méjì wá ní ṣe ìtọ́nù máa ń gbà kó wa lábáyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ في الشبهات وإلقاء الشكوك في الدين ṣètọ́ ni a máa kó nira báyàn níbi àwọn ìrújú yóò máa mú àwọn ìrújú wá tó fi da ọ̀rọ̀ ìdùnnú mọ́ rújú yóò máa mú àyà wá yóò máa sọ eléyìírísì tẹ́lá tó sọ léyìí yóò tún bí nǹkan míì tó ṣètọ́ ni ọ̀dọ̀ ṣètọ́ ẹlẹ́ni máa gbọ́ lẹ́nu èèyàn àmọ́ ọ̀dọ̀ ṣètọ́ ni ìdí wa ẹ̀ nígbà tẹ́ ẹ bá ń sọ fún yàn ní ti pé ẹ alẹ́kùnrin báwa lọ́sọ́ làm ní kí sọ́kòtò ọkùnrin kó má ṣe kíni kó má jẹ́ kókó tẹ̀ ẹ ṣètàn ojú mọ̀tò báwa lè pè á nítòfà ni pé desert desert ni táwọn alẹ́kùnrin báwa lọ́sọ́ làm ní pé àwọn gbà sọ yà kí eku kó bá máa ṣe kíni kí eku kó bá máa ẹwù kaba ṣùgbọ́n ẹ tó bá yẹ pé sẹ̀sẹ̀ ń gbọ́rọ̀ ìsìn nísìn onímọ̀ wípé ẹ àìsí bó ṣe rí mi lóòótọ́ èmi ò mọ <laughs> so bẹ́ẹ̀ ni kò sí ìgbà tó ṣètọ́nù ló ti kí ni òun náà ló gbé èròjú yẹn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbogbo ẹ̀sìn gbogbo nǹkan tó ní ti pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn èròjú ẹ wo nísìn ó gbé èròjú lọ fáwọn oníṣòfin wọn ni wàá gbọdọ̀ bàtà hàtà àti àkàlẹ̀ ẹ̀sìn wọn ni àmọ̀jọ́ ti bọ́ lọ́hùn títí àmọ̀dájú fi dé so àwọn wàá gbọ́ pé àmọ̀dájú ti wá bá wọn so gbàtà àmọ̀dájú ti dé òun nísìn òun ní kéèyàn máa kírun wọn tí ọlọ́run nínú àjọ so wọn á ní yàkínú ti dé wá bá wọn ẹ̀ òun ti tó ga tó ládàá bẹ́ẹ̀ ní ti lásàrà kò sí ìrànmọ́ tó ṣubuhat òun náà kò gbúrò àwọn nǹkan yẹn tó ìtànkì ní ṣubuhat òun náà ní àwọn kéèyàn máa mú àyà wa àbí kó máa mú hadithi wa kó sì máa tọ̀ka síbi ntí ntí èèyàn ti ń tọ̀ka sí èrò yìí ni ẹlẹ́yìn ti fi gbìn kì í ṣe bẹ̀rí tó bá kan náà ìtàn yà máa gba ọ̀nà àṣàwàt ìwọ tó bá rí pé kò rí bí ṣubuhat fi mú ọ yóò sì fẹ́ mú ọ láti bí àṣàwàt owó tó bá rí kó fẹ́ràn ẹ̀sìn nǹkan ẹ̀sìn náà ni mo ti fi ọ àdádálẹ̀ yá ó láìkì ẹ̀sìn gan ó wà fàlà ìlà ìlà ìlà seventeen million ẹ̀ so wọn wá wá jókòó nílé òní jáde má ẹ̀ ó wà máa ó wà wá ń bẹ pàtí ó lè ní ọgbà wẹ ó lè ní ọgbà wẹ fún seventy days òní jẹ nǹkan ẹlẹ́mìí ó rí i pé ẹ̀sìn ìwọ́ ló kó fẹ́ràn díẹ̀ ibẹ̀ náà ló gbà mú ọ sùgbẹ́bẹ̀ náà tó bá rí i pé eléyìí fẹ́ràn ayé nǹkan ayé ló fẹ́ràn ìrora ayé ibẹ̀ náà ẹ yóò ṣe kí ni yóò gbọ́nà bẹ̀ yóò gbọ́nà bẹ̀ mọ́ ẹ lọ́wọ́ eré èèyàn wa lọ́wọ́ awọ kìnnì kan wa lọ́wọ́ eré k'i so o rí i pé ayé ayé ni wa ọ̀nà ayé ni gba so sitani ti la ọ̀nà kalẹ̀ ọ̀nà gbà mí gan èyí ó máa wò pé kí ni lọ́kàn rẹ̀ tí yóò bá tọ́ra ó máa wò pé dáadáa ló ń ṣe nìyẹn sùgbọ́n máa wà níbi ọ̀nà ọ̀nà yóò mọ̀ fún onímọ̀ pé ń tí ọ lọ ọkùnrin àti obìnrin ṣíṣe tá a ní toní ẹ kọ́sì wòye dáadáa ní bẹ́ẹ̀ mọ̀ sí tutorial fún ẹ tutorial ọ wà lọ́bẹ̀ mọ̀ sí tutorial fún wọn nìkan ẹ jẹ́ wà ní ẹ tó gbọ́dọ̀ kàn jẹ́ ní ti olùfẹ́ àti ìṣẹ̀ kó bàa segin ni kó àwọn òbí lẹ́nu bàa jóná ọfẹ́ mọ̀ sí <laughs> ọfẹ́ mọ̀ sí tutorial fún so nísìnyí wọ́n wà lọ́n sí tutorial ṣe àbáníyà dáadáa ni ẹ ti bá wọn nísìnyí so ṣètàn ni ó tẹ̀bá jòkó ní kí náà forúkọ rẹ̀ láàrin àwọn èèyàn wọ́n kà máa distract èèyàn ni tí ká lọ sí hall kìíní kan tí ká lọ sí lecture kìíní kan ẹ̀sìn bá nìkú ẹjọ́ máa wà ẹ̀sìn bá nìkú kọ́lá ìwọlé má ní kankan lẹ́mìí ẹ̀sìn bá nìkú àmọ́ ànábì ti sọ fún wa ànábì ní tẹ́yẹ ọkùnrin àti obìnrin bá ti jọ wà nulé ànábì ní ṣètánì ló ti wa ló ti kẹta wọn òun náà ní kọ̀kọ́ ibi ṣé ti wàhálà so dáadáa délé yìí ká má rò pé bóyá ọ̀nà lè pa ọ̀nà lọ lè bu onìkan ṣe dání máa ń segin ni onìkan ni máa ń gbà wọlé sí yàn la so ní máa ń gbọ́nà dáadáa ń mí náà o wọ́n lọ́wọ́ agbóra rẹ̀ padà pé à ẹni tí mo fẹ́ ṣe èyí ló bójú mu báyìí òun náà yóò fi bọ́ kó ní kíkíni kó ní ọ̀dọ̀ ṣe ìtọ́ni so àwọn ọ̀nà méjèèjì inú àwọn ọ̀nà tá a fi kíkíni tá a fi sọ̀rọ̀ ni. ẹ̀rí inú ìran jihad òun náà ni jihadul kufar wal ká ja àwọn kẹfẹ́rí lógun ẹ wo àwọn ìjà àkàsókè oríṣi tó o bá ti mú ìyẹn ní ara rẹ ẹ ti bá oríṣi tó o ti wín ní ṣètọ́ọ̀nù à o ti wín ní ogun o o ti wín ní ogun nítorí pé tó o bá rí ẹ̀mí ara rẹ wín tó o bá rí ṣètọ́ọ̀nù wín nígbà tó o bá lójú ogun ṣètọ́ọ̀nù náà ni yóò máa sọ fún ọ pé wọ́n máa kọ́ńkọ́ o tó jẹ́ pé o fẹ́ o fẹ́ fọ́sọ́ ní òtí ìta ẹ máa wá <laughs> òun náà ni ó sọ fáwọn fámìlì rẹ̀ yóò sọ fún yàrá bàbá rẹ̀ pé à yóò kọjú rẹ̀ sóhun alẹ́ wọ́n máa pa lójú ogun gbọ́ wọn kó bí kàmí lẹ́yìn lẹ́yìn ara wọn sọ àbíyá tó jẹ́ pé wọ́n pa ọmọ wọn lójú ogun wọ́n pa ọmọ wọn lójú ogun ìkànnì àwọn sọ àbíyá wọ́n pa ọmọ rẹ̀ lójú ogun ẹ̀ẹ́n àwọn èèyàn wọn sọ fún pé ọmọ rẹ̀ méjì ni wọ́n pa ní wọ́n sàn wá di pé ìgbòlá níbi sáwọ̀ nígbà fẹ́ rà nàbì òun sàfẹ́ rí pé ìkàkùn òsì ànàbì sọ̀rọ̀ wà wọ́n àgbà ní sọ̀rọ̀ àlọ́ sọ́lá pé a ah, ó ní gbogbo àdánwò tó bá tẹ̀lé fìyàn tí èyí bá ti ṣe pé lára rẹ̀ ànábì àdánwò tó kéré hmm? gbogbo àdánwò tó bá wọlé tẹ̀lé fìyàn tí èyí bá ti lára rẹ̀ ànábì sọ̀rọ̀ àlọ́ sọ́lá àdánwò tó kéré sọ̀fíyàn tó bíntu Abdul Muttalib tó jẹ́ àwọn tí ànábì sọ̀rọ̀ àlọ́ sọ́lá ẹ̀yìn sọ̀fíyà yìí nígbà tí nígbà ojú ogun ó nígbà tí àwọn kékeré tó ti di pé wọ́n ti ní kápá lórí àwọn mùsùlùmí ó wá rí báwọn ti sá àwọn ti bìlà bó ṣe rí pé àwọn ti bìlà báyìí ó bá sáré lọ obìnrin ó bá sáré lọ pé ànábì òun gbọdọ̀ fẹ́ sígi ni òun fẹ́ kọ́ba ànábì sọ̀rọ̀ àwọn àlùsọ̀là táwọn kìkì yìí mara yìí ó wá já ọkọ̀ tẹ́fí ń jagun ó wá já àgbà lọ́rọ̀ nípa títí wọn lọ títí ń wà ní lọ ń wà ní wọn lọ báyìí ànábì sọ̀rọ̀ àwọn àlùsọ̀là ọmọ rẹ̀ náà sì wà ní kíni ọmọ rẹ̀ wà lára àwọn tí ń wọ́n wà lójú omi azubẹ́yì anabi sallallahu alaihi wasallam bá sọ fún zubẹ́yì pé almar'a almar'a anabi ní lọ́dá orí lọ́dá padà títí anabi ní lọ́dá padà ẹni tó jẹ́ ọmọ ìyá sọfíà tó jẹ́ habda ọ̀nà àbí nìkan àwọn obìnrin ti bá wọn wá pa wọn wá lálà sí òkú rẹ̀ sílẹ̀ lẹ́yìn wọn gé létí wọn di wọn di wọn wọn bá bá bá rẹ anabi wàá fẹ́ kí sọfíà orí kínú rẹ̀ má bàjẹ́ ìpè ah, ọmọ ìyá mi ni wọn lálà sí báyìí.

kí ló fà nítorí pé ó ti wí ní ẹ̀mí ara rẹ̀ ó ti ṣe kíni ó ti wí ní ṣe ìtọ́ni tó tó kí yóò bá wí ní ẹ̀mí ara rẹ̀ tí yóò bá wí ní ṣe ìtọ́ni kò sí bí ó ṣe rọrùn fún láti ṣe kíni láti ja jihadi islam ẹ wá wò ní náà ló fà ní ìlú jẹ pé àìsí gbogbo àwọn ìdá àṣọ yìí káwọn ènìyàn ara wa òun náà ní ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn pé jihadi lónìí ti ṣe jihadi àwọn boko haram ní kí wọ́n ó jẹ pé jihadi ní ó ní àwọn òfin tó de jihad ó láwọn àsìkò lásìkò tí àsìkò tó ń pé ká jagun ká múdà ká mọ́kọ́ wọ́n gbà tí ò bá sí pé èyí ti sìn lórí lórí ajá ni pé ká gbìyànjú láti jagun ká jẹ̀mí ara olóhùn pẹ̀lú ká wá mímà ẹlòmíì ń lé ọmọ bú ló bá débẹ̀ ọmọ ká bá débẹ̀ ẹ̀yin pé ó le tẹ́lẹ̀ náà ó burú tẹ́lẹ̀ náà ọba di pé ẹ̀wọ̀ ètò ìfẹ̀lẹ̀ ń dòní ìwọ́n lẹ́nìkan sanu bú àmì sọ̀rọ̀ ẹwù ẹwù ẹwù tó ṣẹlẹ̀ sí ibi eléyìí tó bá jẹ́ pé ibi tí màá wà ní tó ẹni ibi jẹ́ kọ́ wà ní ẹni pé orúkọ náà wọ̀ ní sẹ́ àmọ́ tí o bá ti sí pé ẹ̀ ń ja ṣètọ́ni lóhùn ṣètọ́ni náà ni ó máa sọ fún mi ìhun ṣètọ́ni náà ni ó máa ṣe wọ́n òun náà ni ó máa gbà wọ́n òun náà ni ó máa sọ fún wọn pé ẹ ànábì náà bú ẹ sì ń wọra àfikẹ́ àfikẹ́ fún náà o àfikẹ́ pa o nínú òfin ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká gbọ́ ànábì sọ̀rọ̀ àdìkẹ́ ọlá àmọ́ ẹni tó bá gbọ́ ànábì ìsáni tó sì dájọ́ lé lérí ìjọba ni kò sí ẹnìkan kan tó lẹ́kọ̀ọ́ rẹ̀ gbogbo wa ti kẹ́rù wá sí wò pé ẹ ha òṣùbà òṣùbà ìṣó ẹ mọ̀ ẹ́ fàdé ìjọba lọ́wọ́ ìjọba ni wàá sì dájọ́ lé lórí ìjọba bá wàá sì dájọ́ lé lórí tó fàdé fún lórí ó kù wọn àkókò àwọn sùhánù wọn tó wà níjọ́ gbé àti àmì. òun lẹ́yìn ìgbà yẹn sẹ́yìn bá tiẹ̀ wá fẹ́ ìdájọ́ lérí yàn ẹ̀ ń lérí kíni pọ́nísímẹ́ǹtì sẹ́yìn máa fi iná ìdájọ́ náà ànábì ní kò sẹ́ni tí máa ń fìyà náà jẹ́yàn o àfọ̀bá tó níná ọlọ́run ọba àlejò ọlọ́run dáná òun nìkan ni máa ń fìyà náà jẹ́yàn tẹ́wá wo bí àwọn yìí oníṣẹ́ wọn máa wo pé gíní wọ́n rò pé ah, àwọn ti jihad náà ni àwọn ti jihad náà ni láti ìgbà tí ò bá sí mà ẹ ọ̀tọ̀ nìkan mi ti yọ máa ṣe ọ̀tọ̀ nìkan mi ti yọ máa bá pàdé òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí òun la fi bùkátà pé kíni ká gbé níbi tí ó ti yẹ ká gbé tọ́jú ká tún wá sọ̀kalẹ̀ ẹ wá di jihad kùfà ká jagun ká bá mùnà ẹ̀ẹ́n ó ní àwọn gíní òun náà ní àwọn ọ̀nà eríṣiríṣi ẹ̀ẹ́n jihadu bil qalb a máa jagun pẹ̀lú ọkàn ìgbà míì máa ń bẹ tó jẹ́ pé kò sí ìgbàláyè fún wa láti pé abẹ́ àti àjagun àmọ́ ọkàn rẹ ó máa fi gíní ó máa fi ọkàn jagun ṣé nǹkan yẹn ò sí ọlọ́run ó sì máa fi ọkàn rò pé a ká ní ìdí àìlógún ẹ̀sìn tí wa ní a tún láti ká jagun lórí nǹkan yìí òun kọ̀ọ̀kan jagun náà èyí ó sì máa ṣe kí èyí ó sì máa gbalada kò sí ìtumọ̀ so anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹbí bá ń tọrọ dọ̀ ọlọ́wọ́ bá a nìkan láti òun fẹ́ kúkú ṣẹ̀yìn lódodo ó wà lọ́kàn rẹ̀ pé kí ni òun fẹ́ kúkú sójú ogun sọ́dà gbogbo ewu wù kó òun kúkú ogun ẹ̀sìn ni anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bá a nìkan lá tó bá dijọ́ gbéra kìyàmà yóò sì gbé dìde pẹ̀lú àwọn tó kúkú ṣẹ̀yìn wa ìmáta alá firashi kọ́lá kó jẹ́ pé ó sún ọkọ̀ ọ̀rọ̀ ikùn woke kàn sunu lé kò sì jí àmọ́ ń darọ́ pé kó tó bá dé o ti kó jagun sí kó tó gbé ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run bá dìjọ́ la ẹ̀wù kan ọkàn ọkàn yóò fọkàn sí míì tó ní fara sí ti yóò ti gbalaga. nínú àwọn ọ̀nà tí gbà jagun àtàwọn òun náà ni ìlísàn òun náà ni kí o gbèdé ọba tuntun gbà láyè ẹ àwọn kẹtẹrí wọn sọ tí o da nípa ẹsùn wọn náà ti máa fi ẹnu rẹ wọn máa fi dégínì wọn náà wọn fi fún wa létí hasan bin sabit ọbí allahu anhu ṣááìrù rasul hasan bin sabit inú àwọn sábẹ ànábì ó jẹ pé òun ni wọn fún ní àdàpé akọrin ànábì sallallahu alaihi wasallam èyí tó fújì o ẹ ṣẹ́ẹ́rù ẹ òun ni alkalam ẹ alimọ̀kọ́fà alimọ̀lùsùn àwọn orin lábáwá tó jẹ́ pé àwọn onímọ̀ ní orin ẹ̀kọ́ ni tó bá ní màmá tó bá ní màmá máa kọ ẹ̀ tó kò sí tó takò ní mẹ́sìn sí ọmọ ọkọ orin lábáwá tó lókun ìgbà tó bá ti jẹ́ pé mọ́tàwá kọ́ńtẹ́ẹ̀tì ti ń bẹ́ẹ̀ bí orin yẹn tí ìbá ti gbà sí ọ̀dà lárúbáwá nínú nǹkan tí wọ́n mọ̀ wọ́n mọ̀ lárúbáwá mọ̀ orin kọ wọ́n lè kọ ẹlòmíì lè kọ ẹyẹ kan lè kọ ní bí one thousand kíná gbogbo rẹ̀ kílẹ̀ máa ń pè láì àbí sí láì àbí sanza àbí bẹ́ẹ̀tù kan bẹ́ẹ̀tù ẹ̀hẹ́n tí ó jẹ́ sọ́dún àti ájú ó lè kọ one thousand tó bá kọ one thousand kí ló kọ́ sílẹ̀ sí kàwé kó ha ságbárí yìí tó bá wá pàdé wọn wá pàdé ọdọọdún náà wá pàdé pẹ̀lú àwọn ìdílé ìdílé ìdílé kọ̀ọ̀kan wọn kálukú máa wá ti kíni wọn kálukú máa wá fi ìdẹ́sí sí ẹ nínú àwọn kàtàkùn bíi ti gbajúmọ̀ nígbà tó jẹ́ pé ìdílé tí ò bá ní tí ò ní irú báwọn ti ìdílé tí ò gbá yìí so abdul bin musaabit yìí nínú àwọn tó ń gbajúmọ̀ pẹ̀lú orin kíkọ ni nígbà jàìlíyà islam wá dé wá gba islam àwọn lárúbáwá yẹn wọn á fẹ́ máa lo orin yẹn láti ṣe kíni láti fi gbọ́ ànábì sallallahu alaihi wasallam so abdul bin musaabit náà rà wúwẹ̀ náà làwọn náà máa ṣe <laughs> nígbà tá a fi wá òun ni wọn fún wa létí òun náà wọn fi orin ṣe kíni ibo orin dá padà fún wa wọn ni kọ́lá ànábì sallallahu alaihi wasallam ànábì àmọ́ gbé nígbà èyàn ti ahọ́n rẹ̀ ní dẹ́gbẹ́ fi jagun sójú ọ̀nà ọlọ́run bá àdìgbò lánàá sọlẹ́yìn náà wá kàdé ni aljihadu àbíyẹtì ká ẹ̀yìn ká ja kẹsẹ̀ nílógún pẹ̀lú kíni ẹ̀yìn bilmal ká wà lógun pẹ̀lú dúkìá máa jagun sójú ọ̀nà ọlọ́run bá àdìgbò lá ní táwọn mùsùlùmí bá ní bùkátà sí táwọn yóò fi ní máa digi ni fún òfin ní máa rẹ́ wọn ẹ̀yìn ààrí ẹ̀kọ́ sí mùsùlùmí ò ní wọ́n sì lówó wọ́n wà lábàá àwọn mùsùlùmí so àyà máa ń ná owó yẹn tó fi jẹ́kí ni tó fi jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá a lè jọlá nínú àwọn tí a máa ń gbà náwó láti ran ìsìn ọlọ́wọ́ bá a lè jọlá lọ́wọ́ bóyá lápèjúwe ilé kéwú ẹ̀yà ìjà dáre kéwúlẹ̀ èèyàn fi jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá a lè jọlá ni èèyàn ra tíra fáwọn ọmọlé kéwú èèyàn fi jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá a lè jọlá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan tí a fi ń kékeré tí a fi ń ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀sìn nínú àwọn tí a máa jagun tí a máa gbà tí a máa fi jagun pẹ̀lú kékeré ni nínú ẹ̀ òun náà ni aljihadu bil yad kájà pèsèrè lógun pẹ̀lú ọwọ́ òun olówádìí kìíní olówádìí ogun kó kálukú láti kìíní kápẹ́tì ara wọn. ṣùgbọ́n àwọn amẹ́ẹ̀ta yìí amẹ́ẹ̀ta tá a kà kalẹ̀ mẹ́ẹ̀ẹ́ta kà kalẹ̀ nìkan gbogbo ẹ̀ pátápátá òun náà lọ́sí ẹ̀ máa fi gbà jẹ jihad tó jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé kò ní sígbà láyé fún yàn ẹ̀ kò ní àgbọ̀rọ̀ dákẹ́ ogun táwọn àti gbọ̀rọ̀ dákẹ́ ogun táwọn ti fi ní táwọn ti fi ti àwa jà pẹ̀lú pẹ̀lú rí ẹ̀wá rí ìjà ìjà àwọn mùnáfìkì lógun àwọn tó jẹ́ mùnáfìkì yẹn jihad ń bìrì sáà èèyàn máa ń ja mùnáfìkì lógun pẹ̀lú ahọ́n mi nítorí pé mùnáfìkì bó ti wà ní tìǹ tàbí òun náà ń dára rẹ̀ kọ́ máa ń yin ẹ̀ òun náà dára rẹ̀ kọ́ máa ń wọlé wà láàrin gbogbo àwọn mùsùlùmí láì tìǹ ẹ̀ tó bá dìgbà tó fẹ́ kírun òun náà ló ń fẹ́ kírun òun ló ń jọ kírun tó bá wà lọ lé bá torí eléyìí ní ti báyìí ọ̀nà ọlẹ́gbàdẹ́ fi jà lógun òun náà ní kẹ́ ẹ̀ máa ṣe wá àti tó bá wà ẹ̀ sì máa sọ ìyá tí ń bẹ fáwọn mùnátìkì pé òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ti máa gbọ́ so irú àwọn eléyìí òun náà ní ọ̀nà tí ẹ̀ máa ti kíni òun náà ní tí ẹ̀ máa gbà tí ẹ̀ máa fi jà mùnátìkì àtàwọn kòtòrí lógun so bákan náà inú òpèrè jihad òun náà ní jihadu ashabi azulm wal udwan wal bidai wal musharat so àwọn je wọ́n jẹ́ àwọn alábòsí àwọn onígbèjà àwọn so eléyìí náà nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń jẹ́ àwọn náà lókun ẹ̀ jihad ń bẹ ti wà so nínú àwọn ọ̀nà yẹn òun náà ní biliyẹ́t àwọn máa lu ọwọ́ ẹ tó bá jẹ́ alábòsí ẹ ẹ tó jẹ́ alábàdálẹ̀ mẹ́sì ẹ lu ọwọ́ tí yẹn bá ní kápá láti fi kí ni láti lu ahọ́n láti máa pè é pé láti máa pè pé lọ́sí já ìtẹ́ni ṣe nǹkan tí òkú ju wọn ni láti máa kìlọ̀ fún àwọn èèyàn pé ẹ sọ́ra fún irú ẹni tí ń ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn láti máa ṣe àtúnṣe òwò ni tó bá bùkátà sí àtúnṣe tí ò bá tún alágbára yóò wá bọ́ síbi kíni yóò wá bọ́ síbi ọkàn yóò wá bọ́ sínú ọkàn so anabi sallallahu alayhi wa sallam sọ mẹ́tẹ̀ẹ̀ta anabi ni màrọ́ àmì kò mùnkárọ́n wọ́n lè yọ̀dàyé rò bìyẹ́ yìí anabi ni déyàn bá rí ti ọkàn kọ ẹ̀ ń tẹ́sìn kọ ní anábì ní fọ́lì yóò yẹ́rọ bí yẹ́ dìbì anábì ní ọwọ́ rẹ̀ ló fi yí padà ìyá máa fọwọ́ yìí nǹkan padà tó bá wà nulẹ̀ rẹ̀ tó ní ìkápá tó wà tó já láti ọ wà nulẹ̀ rẹ̀ ẹnìkan wá ń play orin báyàwó rẹ̀ abọ́mọ wá play music ìwọ́ wá ní anábì ní kí ẹ fọwọ́ kọ kí ọba wa lágbára láti fọwọ́ kọ kí ẹ fẹnu kọ ọkàn ìwọ́ wá fi ń kọ nǹkan nínú yàrá rẹ̀ àwọn ti kó lọ́kùnrin o ọkàn ìyẹn fi ń kọ ìbàjẹ́ nínú yàrá rẹ̀ so ìyẹn máa ń ní ìkápá bákan náà ìjọba ní kápá láti fi ọwọ́ kọ nǹkan ká ní nǹkan tí ò dáa nítorí ilé ọtí lápèjúwe ìjọba lè ní ẹ lọlé wo ẹ̀kọ́ owó ọtí mu ẹ̀dánù àmọ́ individual lágbára rẹ̀ kí wọ́n á wò nítorí pé mọ̀ pé ọtí ò dáa nínú ẹ̀sìn haram ni wọ́n á ń kọjá lọ nítorí wọ́n á rí bí apalọ̀ wọ́n á mú igi erin kan ìwọ́n á lọlé púpọ̀ owó ọtí wọn ọ̀dọ̀ yóò fi jìyà èyí fi jìyà nítorí pé so ànábì ní fi ọwọ́ kọ̀ tó bá wá anabi ní fábìlì sáàni anabi ní fi ahọ́n rẹ kọ́ so irú eléyìí ní ìsìnyẹ́lẹ́ lágbára lórí ahọ́n mo lè máa kọjá lọ ní ìsìn gbó mbẹ́ yá ọtí tẹ̀ mí yóò dáa ẹ̀yìn kò bá kò bá ìsìlámù mọ̀ ntọ́lọ́ wí dáná bí wí ni ẹ̀yìn lè wọn kọ̀ ẹ̀ bá wọn ní so ebi ó bu ọ náà ni ẹ̀hẹ́ ó bu ọ ni wọ́n ti sọ́n fẹ́ẹ́ lù ọ ó ti wà á kó bẹ́ẹ̀ pé tọ̀ ó mọ̀ ju pé so àmọ́ yìí ò ní sìn èèyàn tún lágbára ahọ́n bẹ́ẹ̀ àmọ́ wọ́n rò pé tí bá sọ fáwọn ilé ìpẹ́ kó tó bá pàgò lórí mi tọ ẹ jẹ́ pé dáwọ̀ ní kọ̀ntínú mọ́nu ìgbà tó bá dé tó báwọn ìgbà ti pàgò lórí ẹ nìsí níbo ló ti yá dáwọ̀ sí máa ń jọ mi ó fẹ̀ kan fìwọ́n lẹ̀ ó máa lọ kí ló wàá fi kọ́ ó wàá fi ọkàn rẹ kọ́ ànábì wa ni wàdí àlìkà àjọ àfi ìbàdí ànábì ní ìgbàgbọ́ tó lẹ jù òun náà ní kíni òun náà ní ọkàn inú hadith mi ànábì ní wàlẹ́ ìsàbà àdàzárìkà wàlẹ́ ìsàbà àdàzárìkà ìmàn kò sí ìgbàgbọ́ mi máa wò ìwọ tó ò lé ọyàn ò lágbára ọwọ́ ni ò lágbára ọ̀rọ̀ ẹnu ni ọkàn rẹ sẹ́nìkan kò tún rí ọ kò tún wá lágbára ọmọ ọkàn tí èsì pẹ́ rúgbọ́ pé àwọn rí mi ní ọkàn mi náà ni pé mo fọkàn kọ́ ò tún wá lè fọkàn kọ́ ànábì ní òsì òsì gbàgbọ́ náà so ìlà téèyàn bá rí bàjẹ́ ẹ ẹ̀yàn gbọ́dọ̀ ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tó bá rí bàjẹ́ wọ́n láwọn tí ń ṣe tí ò da wọ́n láwọn tí ń wúwa tí ò da tí ẹ bá fọkàn kọ́ ọ̀nà wo lágbà fọkàn kọ́ òun náà ní pé kíni òun náà ní pé má jòkó ń bẹ́ẹ̀ ní dáná tó ń ṣe bàjẹ́ òun kó ń bẹ́ẹ̀ ẹ̀ kò rí pé kán rí pé kán rí lójú rẹ pé á ah, ojú rẹ ọkàn ò fẹ́ nǹkan yìí ẹ̀ mọ́tò wá sí kíni mọ́tò wá dúró síbẹ̀ tó bá dúró síbẹ̀ òun náà sí kíni ajẹ́pọ̀ para mọ́ ni àmọ́ bàtà ti di dábìsì nǹkan bàjẹ́ fẹ̀ sí ẹ̀yẹ òun náà wá rẹ́rìn wá lóṣù fọkàn kọ́ bọ́kàn bá kọ̀ nǹkan yẹn ní òní jáde lẹ́nu ẹ̀ gbàtó fọkàn kọ́ òun ẹ̀ ojú rẹ gbọ́dọ̀ sí kíni ojú rẹ̀ gbọ́dọ̀ change káwọn náà fura pé ọ̀dà pé nǹkan kan yìí ẹni yóò pàṣẹ ọ̀ tó tẹ̀yìn wá fún bẹ́ẹ̀ tó àná tí yẹn máa gbà pé kíni tí yẹn máa gbà kọ nǹkan tó bá ní ti pẹ̀lú kíni tó bá ní pẹ̀lú àwọn oníbàjẹ́ àbáwọn tí ń da rú lọ síbi bọ̀wá bí tó di hajj kí ni àwọn nǹkan tó de jihad tába ti fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìsíọ́lá jihad ó ní àwọn májẹ̀mú márùn kan àwọn májẹ̀mú méje kan ẹni tí ó jagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìsíọ́lá a gbọ́dọ̀ rí àwọn májẹ̀mú méjèèjì níbẹ̀ gẹ́gẹ́ bí Ibn Qudama rahimahullah tẹ́bí wọn ti sọ kí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ ńlá ní al-Islam ẹni tí èsì mùsùlùmí kò lè jagun sójú ọ̀nà ọlọ́run olórí gbé ìwo olórí gbé oúnjẹ gbé yá oúnjẹ ọsùn ẹ̀sìn yá ó jagun o sókè ní ti ń bẹ lára tiẹ̀ ń gan ó ní ìdí kí wọ́n jà yóò náà lógun kèfèrí ẹ kèfèrí tó wá gbé kí ni tí wọn wá mú ẹ ó mú gbogbo ẹ lọ́wọ́ wá lóbi jà sójú ọ̀nà ọlọ́wọ́n bá rí sọ́lá ó gbọ́dọ̀ kọ́kọ́ túbá kò níbi eléyìí ná kó tó di pé ó wà lóbi jà sójú ọ̀nà ọlọ́wọ́n bá ẹ gbọ́dọ̀ so kírísítẹ́nì eléwo àwọn bẹ́ẹ̀ àti fi lórí pé kájẹkẹjẹ jagun sójú ọ̀nà ọlọ́run kò rọrùn bẹ́ẹ̀ torí pé nǹkan nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ láti kí ni òun náà là ń pèpè lọ sí. náà so èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí alùpùpù èèyàn gbọ́dọ̀ ti bàlágà èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà ọmọ tí ò ti bàlágà kò sí nínú kó ni kó lọ sí ojú ogun so bákan náà àlẹ́ àkìlú èèyàn gbọ́dọ̀ nílà káì

ẹ ẹ gbọ́dọ̀ wà ní kò gbọ́dọ̀ jẹ́rú àfi tó bá jẹ́ pé olórí ọ̀gá rẹ̀ ló ti kíni òun ló mú lọ sí ojú ogun yẹn ló kù so kò sọ ọ̀ràn yẹn lórí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àgbòkòríyà àgbòkòríyà kí yóò ti kíni kí yóò jọkùnrin obìnrin yẹn jagun ẹ obìnrin yẹn ti kíni obìnrin yẹn jagun nígbà tí àwọn aisha mélòó àná sọlá àrẹ sọlá pé káà náà ní máa lọ jihadi ni so ànábì ní jihadi sí òun náà ni kíni òun náà ni alhaju wal tètè yìí máa ń ṣe hajj ẹ̀ bá ń ṣe múra èyí náà èyí ṣe kíni èyí ṣe jihad èyí náà tóbìnrin bá lójú ogun kí ni ó lọ lè ṣe yóò yà lọ wà níbi kan tí ó ti máa tọ́jú àwọn tí wọ́n bá ṣe kíni àwọn tí wọ́n bá ṣe ṣe lójú ogun ẹ̀ tí wọ́n àmì àmọ́ pé ọbẹ̀ pé bóbìnrin ni wàá ṣe kíni òun náà ni wàá bọ́ síwájú ogun tó kò sínú májẹ̀mú àsàlámù tó nínú dọ́rọ̀ kárí pé ogun tá à ń jẹ́ lọ lè jà yìí nìsín àkárí pé kò ní sí ìnira kankan tá a bá pàdé ìnira ojú ogun bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe ojú ogun tó máa lọ tó ti mọ̀ yìí pé lápèjú ẹjẹ fún alápèjúwe afẹ́ jagun ẹ̀ẹ́n àwa rí i pé kíni a rí i pé àwọn sáta afẹ́ lọ́ọ́ lè bá jagun nìtún àwọn ní ìbọn ẹ̀ẹ́n wọ́n ní ìbọn wọ́n ní bọ́ọ̀mù wọ́n ní gbogbo àwọn ò sí àwa sọ pé ẹ kò sí problem ẹnu wọn bá igi tá a bá mú lọ́wọ́ àdá tá a bá mú lọ́wọ́ a sọ̀rọ̀ pariwo ni láyé láyé lọ́lá láyé láyé lọ́lá ọlọ́run wọn ràn wá lọ́wọ́ ẹ̀ẹ́n ẹgbọ́lọ́wọ́ náà nẹ́bí náà lọ́wọ́ ní gásọ́tù bájì eríṣiríṣi ìdá ní mọ̀gbéra fún yóò tí ó ràn lóṣù ogun bájì nìkan so bẹ́ẹ̀ ni ó fẹ́ ni ó fẹ́ kó yín so a gbọ́dọ̀ ogun ogun náà ogun téèyàn máa fẹ́ ogun èèyàn máa ogun pé inú ká jẹjà inú ká wìn ní wọn àbí ká wìn ní wa ni a sì ní lọ́kàn pé tá a bá fi lè wìn ni àmọ̀ àmọ́ ogun tá ti mọ́kàn pé à ń lọlé kú ìmọ̀ni bẹ́ẹ̀ lọ́wọ́ ìka mọ̀lẹ́ gbáyà sí ọgbẹ́yà ẹ̀ máa so eléyìí wo esogun sẹ̀ríà o esogun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ojú so níta nà ká fi palẹ̀ mọ́ bójú ogun ó gbọ́dọ̀ wà so náà kó sínú abẹ́ kínní àwọn ja ogun àti òwúrọ̀ àwọn ó kó sí inú rẹ̀ so nínú àwọn dọ̀wábìtú ogun jíjà òun náà ni ẹni tí ó bá lọ lè jagun jihad ó gbọ́dọ̀ gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì ó gbọ́dọ̀ gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì ó gbọ́dọ̀ lọ ojú ogun láláì gba yọ̀ǹda arákùnrin kan bá nàbí sallallahu alaihi wasallam jọ kan ó lóun fẹ́ lójú ogun ọ̀dọ́ ó ní fẹ́ lójú ogun ànábì wá ní ahayun walidak ànábì ní sáwọn òbí rẹ̀ méjèèjì ń bẹ ni wọ́n ń bẹ láyé ànábì ní fàfihìmá fàjáhìm ànábì ní máa lọ sí jihad tiẹ̀ lára wọn ànábì ní wọn ọ̀nà onígbà sí ìyá lára òbí rẹ̀ kó máa lọ lé dígínní kó máa lọ lé ti dáadáa fáwọn òbí rẹ̀ kó máa tọ́jú wọn níta máa ń fẹ́ kó máa tẹ̀wé wọn òun náà máa gbalada kó ń dígínní òun náà jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá rí kí ọlá ni so ó túmọ̀ yìí pé kíni ẹni tí ó bá jagun ẹ̀ ó gbọ́dọ̀ sí ó gbọ́dọ̀ gba yọ̀ǹda àwọn afọ àwọn sọ fún wa pé yọ̀ǹda àwọn òbí méjìlá ni kó gbà yìí ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ni o ẹ̀ nítorí pé bóbi bá ti jẹ́ yóò ti mọ̀ pé àwọn èèyàn àwọn náà ló fẹ́ lọ sí kínní ló fẹ́ lọ lè bá jagun so wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí so èèyàn gba yọ̀ǹda lọ́wọ́ wọn síwájú kó tó di pé èèyàn lọ lè jagun ẹnìkan náà wàá bá nàbí sallallahu alaihi wasallam onígbà tí wọ́n fi jáde tó lọ́n lójú ogun ó lóun fi àwọn òbí òun lẹ̀ ní tí wọ́n sunkún ànábì ní padà lọ ànábì ní bó ti pa wọ́n lẹ́kùn padà lọ kó lè ṣe kíni kó lè pa wọ́n lẹ́ni padà so ànábì dá padà sílé so tẹ́lẹ̀ ń túmọ̀ nínú hadith abdullahi bin Mas'ud radiyallahu anhu ọlọ́run bèèrè ànábì sallallahu alaihi wasallam ipe iṣẹ́ wo ayyul amal afdal iṣẹ́ wo ló lọ́lá jù ní ogun tẹ́bí ẹ̀ máa ṣe ànábì ní as-salatu li waqtiha ànábì ní ká kírun lásìkò rẹ̀ òun náà ní kíni olódàájú ọlọ́wà bèèrè ànábì sallallahu alaihi wasallam pé lẹ́yìn náà kí ló wá kàn ànábì ní thumma birrul walidayni ànábì lẹ́yìn náà ní dókàn ní pé kí n sì dáadáa pẹ̀lú àwọn òbí yẹn méjèèjì kí n sì fi sabilillah ẹ wò ní sìn ànábì gbé dáadáa tó di méjèèjì ànábì tì síwájú ohun tá a pè ní kíni ohun tá a pè ní al-jihad tó bákan náà ẹdínkì sáré lọ síbi ọwọ́ gbẹ̀yìn pé pé ìṣẹ́jú kan náà ní ó kù kí wá ní àdáàbò al-jihad kí làwọn kí ni pọ́pọ́sì tá a fi ń ṣe jihad sí ọ̀nà ọlọ́run bá dìkọ́lá ẹ̀yìn tí kákan lọ kábà lọ jagun ká lọ kó nǹkan àwọn kékeré ni yá aníbi ká lọ sí kíni ká lọ kó dúkìá wọn ká lọ kó wọn tóun láti ń jagun ni àbí kí ni nǹkan tí Ah, àfi ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìkọ́lá ẹ̀rí ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìkọ́lá níta àfi ìjagun sójú ọ̀nà ọlọ́run òun náà ní pé kíni òun náà ní kí ẹ̀sìn ọlọ́run ọba àdìkọ́lá kó bá àti kó bá àlékè níta ìdí tá àfi ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìkọ́lá nù so òun náà ló fà á tó fi jẹ́ pé ìjagun sí ojú ọ̀nà ọlọ́run ọba àdìkọ́lá yìí òun náà ní n tó lágbára jù nínú àwọn òun náà nìkan tó lágbára jù nínú àwọn ọ̀nà tí a máa fi súnmọ́ ọlọ́ọ̀bà àdìkọ́lá ọlọ́ọ̀bà àdìkọ́lá sọ fún wa nínú alukur'an wọn wàkọ́sílú hum hátà hátà látàkùnà fitnatun wàyàkùnà dínú kulluhu lillah ọlọ́ọ̀bà àdìkọ́lá ní ẹ̀yà níbi máa bá wọn jagun títí tí òfin ní tíbi tínà máa lórílẹ̀ kí ni fitna bẹ́ẹ̀ òun náà ni àdìsọ́kù billah títí òfin ní tẹ́bọ̀ máa lórílẹ̀ máa bá wọn jagun tí gbogbo ẹ̀sìn pátápátá tó bìí kíni tó bìí tọ́lọ́wọ́ bá fàyìn ìtahàwó tó bá ti wá kó lérí ẹ̀sìn tí wọ́n ń sìn wọn fàyìn Allah bima ya'maluna basir tó ní tó bá tó wá ń ṣe lẹ́yìn rẹ̀ ní kọ̀rọ̀ ẹ̀ àbí ní gbangba ọlọ́run bá àdìgbò ọlá orí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà anabi sallallahu alayhi wa sallam anabi ni umirtu an uqatila an-nas anabi ni wọ́n pa mí láṣẹ igbe ti máa bá àwọn èèyàn jagun ti máa jagun sójú ọ̀nà ọlọ́run bá àdìgbò ọlá ẹ̀ hatta yashhadu an la ilaha ẹ̀wọ̀n tó fà kì ṣe pé nítorí pé bẹ́ẹ̀ ọ̀tá ni wá àyẹ̀yẹ̀ fámìlì ẹ̀ àgbátara wa àbí kìnnìkan bẹ láàrin wa wọ́n fi wá jáde lọ sójú ogun hatta yashadu an la ilaha illallah sábà ti ṣe kí ni wọ́n jẹ́rìí pé ọlọ́run ọba àdìkẹ́ ọlọ́run kan tuntun ni wàhálà muhammadu rasulillah ẹ̀ tó sì gbàgbé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá rí kẹrẹ ìrìkí mùsọ́lá tí wọ́n ti ń gbẹ̀rù jọ wọ̀nyí zaka tí wọ́n ti ń yọ zaka ànábì wa ní fàyín fáàlù dáàrí tí ti wá sí gbogbo ìtàsọ yìí aṣọ mú mi ní bìmá ahun wa muhala hun ilá ìhàkì islam ànábì ni wọ́n ti protect ẹ̀mí wọn ẹ̀mí wọn ti gíní ẹ̀mí wọn ti wọ́n ti wọ́n ti ṣọ́ ẹ̀mí wọn nígbà tí wọ́n bá ti kíni nígbà tí wọ́n bá ti gbọ́ lọ́wọ́ bá àlejò ọlágbọ́ àlè pa wọn mọ́ ẹ̀ẹ́n so ànábì wa ní ilà àbí hakil islam àyàfi tí wọ́n bá ní ìwọ̀ kan tó yẹ kí wọ́n pa wọn nínú ẹ̀sìn pé ó pààyàn níbi ẹ̀ẹ́n ìyẹn jẹ́ mùsùlùmí tó bá pààyàn wọ́n pa wọn náà padà ni so àbí ó ti jẹ́ abilékọ ó wá ti zìnà ó ti lọ́kọ ó ti níyàwó ó wá ti zìnà wọ́n pa wọn náà ni ẹ̀yìn islam mọ́ irú eléyìí ni hakul islam anábì wa Allah so ìfiróṣẹ́ wọn ó dọwọ ọlọ́run ọba àdìkọ́lá nígbẹ̀yìn ọlá tí wọ́n bẹ fún jihad ẹ̀ fa aljihad fi sabilillah so ká lọ lè mọ̀ pé ká jagun sójú ọ̀nà ọlọ́run ọba àdìkọ́lá nígbà tí àsìkò rẹ̀ bá yọ ọ́ ká pé ká pé business ni tó pé tó wa nínú alukur'an ó ní ó ní ọlọ́wọ́n bá àdìpẹ́ ọlá ó ra ẹ̀mí àwọn mùsùlùmí lọ́wọ́ wọn ẹ̀ tí ẹ̀ka bá sọ wọ́n ní ti pé ta ẹ̀mí rẹ fún mi èló ló tà tí àdàkùn fẹ́ ra ẹ̀mí rẹ tí ẹ̀ lè tà á ni ọ̀tá ni wọ́n kó o fún nígbà wọn <laughs> bá ra ẹ̀mí rẹ ní tí bá gba ẹ̀mí rẹ oníta ní nígbà tí ò sẹ́mi má àdìpẹ́ ọlá sọ pé ọlọ́run ra ẹ̀mí àwọn mùmí lọ́dọ̀ wọn wà kọ́dọ̀ ọlọ́run tún ra dúkìá wọn tí ọlọ́run fi rà á fi anna lahumul janna ntọ́lọ́run fi rà á náà ni pé àlìjánà ni o ẹ mú ẹ̀mí wa kẹ́ ẹ gba àlìjánà ẹ mú dúkìá yín wa kẹ́ ẹ gba àlìjánà ọ̀nà wa ni yuqatiluna fi sabilillah ẹ̀ wọ́n máa wá sí kíni wọ́n máa jagun sójú ọ̀nà ọlọ́run bá àlìjọ́lá yaqtuluna wa yuqtaluna wọ́n pa inú àwọn kèfèrí ó pa àwọn náà wọ́n máa pa mùsùlùmí náà lójú ogun tó fi jẹ́ pé àìmọ̀kẹ́ nìkan tó ń sọ pé òun ètò àná ìkọ́sílà náà wọ́n pa mí láti ẹni pa àwọn èèyàn yanjú ò mọ̀kéwú wọ́n sì wá pa ọlọ́run kó máa pa sáwọn wá dùn ní àbí wọ́n so wọ́n mọ́lẹ̀ omi tó àná kọ̀ sí lànà wọ́n pa mí láti fi máa báwọn èèyàn jagun ogun ní iná ló fà tó fi jẹ́ pé wọ́n máa ń kà fún pé àwọn tó kú lójú ogun wọ́n yẹ pé wọ́n kàn ń pààyàn ní ìtumọ̀ ẹ̀ náà ní pé ẹ̀kan lọ ká wọn mọ́lẹ̀ ẹ̀ àbí wọ́n ti so wọ́n mọ́lẹ̀ ẹ̀kan gé wọn lérí mọ́lẹ̀ alimukọ́ọ̀tàlá ogun jíjà ni wọ́n pa mí láti fi máa báwọn èèyàn jagun náà ló fà tó pé táwọn wọn apá ìlú nínú àwọn sàábé nǹkan tálà lélẹ́yìn ìjànú àjọ ń para wa ni ẹni tó bá jẹun kí ni ẹni tó bá dùnra wa ni so alọ́wọ́ bá àlekẹ́lá wa ní wọn ò máa jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá àlekẹ́lá wọn ó pa wọn àwọn náà ó pa nínú ọ̀tá ẹ̀ẹ́n ọlọ́wọ́ bá àlekẹ́lá ni wa'dan alayhi haqqan àdéhùn tọ́lọ́wọ́ bá àlekẹ́lá sẹ́yìn àdéhùn kan ni tó jẹ́ pé òdodo ni tó yẹ pé fit-tawrat wal-injil wal-Qur'an àdéhùn yìí bó ṣe wà nínú àtàwọ́ránù old testament wal-injil fara ń bẹ nínú bible new testament wal-Qur'an kọ́dà àdéhùn yìí ń bẹ ní alukur'an ìpè ọlọ́run bá àdìkẹ́ ọlá ní tó bá ti jagun sójú ọ̀nà ọlọ́run bá àdìkẹ́ ọlá pẹ̀lú ẹ̀mí rẹ̀ pẹ̀lú dúkìá rẹ̀ ìtọ́nà ó fi sálẹ̀ sàn náà ní kíni ní àlìjánná ọmọ ní àwùká bí àdì yìí mi lọ́wọ́ ọlọ́run bá àdìkẹ́ ọlá ta wá lẹni tó lè pàdéhùn tó ọlọ́run bá àdìkẹ́ ọlá talẹ̀ lè sàdéhùn tí ó lè fọ́ sọ̀yà pé à ah, èmi náà lè pàṣẹ àdéhùn bí ọlọ́run bá àdìkẹ́ ọlá ọlọ́run bá àdìkẹ́ ọlá ní ṣírò ó ní ẹ máa dunnú bèbẹ́ ìkúmọ̀lẹ́bí bàyà àtún ẹ máa dunnú pẹ̀lú ìwọ́wò tẹ bọ́lọ́run bá àdìkẹ́ ọlá kéyìí ẹ̀ ń ṣerú bísínẹ́sì ẹ̀ ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá àdìkẹ́ ọlá yìí ẹ máa dùnnú pẹ̀lú ẹ̀ ọ̀dáàdìkà wà lùfọ́wọ́sọ àwìn sọ eléyìí òun náà ni èrèjẹ tí ó ti fi ni èrèjẹ tí ó tóbi jù sọ eléyìí òun náà ni àtúntò sí àyíkọ́ aláàbì sọ nípa nítorí ṣe pẹ̀lú aljihad fi sabilillah sọ látara ilé ìsìnkú wa náà ó gbọ́ yé peter abakọ nípa jihad jihad fi jihad kẹnu jihad ti pọ̀ lóríṣiríṣi òun kálukú wa ká máa ṣe kí ni ká máa ṣe ibi tí agbára bá ti ká ibi tá ti bi ibi jihad kọ́lá tó wá jẹ́ pé kò sí ìgbàláyè fún wa láti fi afẹ́jagun ọkọ́ afẹ́jagun ọkọ̀ afẹ́jagun ìbọn abẹ́rẹ́ ọba àdìjọ́lá àwọn ọba tá a sọ ìkọ́lọ́ ọba àdìjọ́lá tó ń sàjọ́ fún ẹni tó sọ ó kó wúlò fún àwọn àti agbọ́ abẹ́rẹ́ ọba àdìjọ́lá tó ń dìbò jẹ́ ìgbàlejò fún àwọn ọmọdé ìjọ òbílẹ̀ kìámà ẹ̀dá wọn وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام الله وسلم الله عليه وسلم nígbà tí àwọn àgbà àgbà yìí ń sọ̀rọ̀ àwọn ọmọ tó pẹ́ sí àwọn ọmọ yìí ń dájà rẹ̀. Sọ àwọn tí láti wá ní pẹ́ sí àwọn ọmọ yìí kọ́ sí àwọn ọmọ àgbà yìí. Now, so àwọn àgbà sọ̀rọ̀ àwọn àgbà तो बच्चा को करने का पानी की जानते जानता होगा मम्मी ने भी दिवाली की यदा सेवा लाई बोली उस फोन के लात मामला ना किसी समाज के मदद से मामला की किया जाए अभी वो बना अभी ना बात उसके अभी को पढ़ना जब आदमी कुछ एक जो nígbà tó ń fi ìgbà tó ń bá tó ní jẹ́ ilé ìyàwó. Bí ẹ̀ ṣe wọ́n ti wọ́n ní pa ọdún ní bí aláwùjọ náà bá wà ní fún wọn ní ipò kan bí wọ́n bá yẹ kí wọ́n mójútó dáwà wọ́n bá yẹ kí wọ́n mójútó mọ́sálásí. Wọ́n wá ní ti jẹ́ ìjà àjà tó ń jẹ́ tí wọ́n ti fún wọn wọ́n ti gbàǹgà fún wọn pé wọ́n ti bá dáwà jà wọ́n jà wọ́n ẹni yóò wá sí ẹgbẹ́ ẹ̀ka sẹ́jẹ̀ lánàá rẹ̀ ní ìgbẹ́lẹ́ ti ní nàìjíríà ó wù ú kàn sí wọn. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa ala wa sallam. Ah, ìmúra obìnrin tó ìsìlámù ah, ti sàlàyé fún wa ọ̀nà nípa sallallahu alaihi wa sallam. obìnrin ah, gbogbo arúgbó pátápátá ìwọ̀n òkú náà ní ìsìlámù sẹ̀rí àpé fún wa tó bẹ̀rẹ̀ náà nàìjíríà sallallahu alaihi wa sallam so anabi ní mẹ́rin àtúkúlù àwọ̀ anabi ní obìnrin pátátù kìdílẹ̀ anabi ní wò lórí ẹ̀yìn tó wá jáde nínú ilé rẹ̀ ẹ̀ṣọ́ fà á ṣe ìkọ́ ṣètánù tó wá sí ní ọ̀sọ́ sí ẹ̀yìn tó tún ṣe lọ́sọ̀ lójú àwọn èèyàn bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ lọ láti bá so látara bẹ́ẹ̀ láti lè bá dẹkùn títí náà ṣẹlẹ̀ àgbẹ̀ alhijab obìnrin láti máa fi bo kó fi bo ọ̀ṣọ́ èyí tó jẹ́ ọ̀ṣọ́ àdámọ́ òun náà ní ara rẹ̀ àti ọ̀ṣọ́ tó jẹ́ pé artificial ni náà ní aṣọ tó wọ̀ tí ó ti lọ́sọ̀ọ́ tó bá wọ gba àwọn nǹkan wọ̀nyí tán kó wá lo kíni kó wá lo jìlìbá láti fi bo látòkè délẹ̀ tí jìlìbá táwa sọ èyí sì ó ní májẹ̀ jìlìbá yìí ó gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní design jìlìbá yìí ó gbọ́dọ̀ dàbí aṣọ ọkùnrin ó gbọ́dọ̀ transparent ó gbọ́dọ̀ fún ẹ̀ ń sọ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ fúnra rẹ̀ gan-an kò sì gbọ́dọ̀ fi tùràrí sí so gbogbo àwọn jẹ̀mú ìgbọ́dọ̀ wà níbẹ̀ so irú eléyìí òun náà ló fi yóò segin ni yóò gbé ilé ọ̀ṣọ́ tó bá ti ṣe láti segin ni yóò ṣe kó tó jáde fún ìnùlé ẹ wá rí èyí tó nílẹ̀ jù òun náà rí pé obìnrin tó fi dé orí ojú ẹ̀ ó yẹ kó kọ́ba rẹ̀ ni èyí tó nílẹ̀ nu ètú láti kó mi ní oṣù kìíní kó kọ́ba ojú rẹ̀ lóòótọ́ ìyàpọ̀ inú àlọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀ àwọn míì ní a ah, ó lè fi ojú lẹ̀ kó mọ́ kọ́ba rẹ̀ tó àwọn míì ní àtúláṣì ah, àwọn táwọn lè filẹ̀ yìí gan àwọn náà wọ́n ní kó dáa jù wọ́n náà ní kó bìrì ọ̀sẹ̀kìnì wọ́n náà ní kó bójú ẹ̀ so pàpà jùlọ nínú àwọn ọ̀dọ́ tí àwọn wà ló jẹ́ àwùjọ ìdínà yìí so ìmúra tó mìíràn bá múra yìí ìmúra tó mú jáde nù ẹ̀ tó bá wà lórí tó fẹ́ kí wọn ẹ̀ ìgbàlá yìí wà fún láti fi ojú rẹ̀ ẹ̀ obìnrin ò ní bojú nígbà tó bá fẹ́ kí wọn ẹ̀ àti tó bá fẹ́ kí wọn níbi tí àwọn ọkùnrin wà tó jẹ́ pé kò ní fẹ́ fi ohun ṣe kíni táwọn ọkùnrin wà tẹ́lẹ̀ máa rí ojú ẹ̀ yóò da kíni yóò da ìkọ́wé ẹ̀ bò ojú tẹ̀lé bí iṣẹ́ máa ń tẹ̀lé nígbà tí wọ́n bá ń gbé ìhọ́m tó mi bá gbé ìhọ́m tó bá fẹ́ ti hajj àbí ti umra ẹ̀yìn ṣẹ̀dá ìsìlámù ní kó má bojú ẹ̀ ó sì má wà á ń lọ àmọ́ nígbà tó bá ti bọ́ síbi tó jẹ́ pé àwọn ọkùnrin kọjá ń bẹ̀ kó ṣe kíni kó kọ́ bá rẹ̀ táwọn ọkùnrin bá ti síbẹ̀ kó ṣe so eléyìí ni fọ́kúfọ́kú obìnrin so ẹ̀rọ ọkùnrin mo ti wà fọ́kùnrin náà ló wà fóbìnrin aṣọ ọkùnrin náà gbọ́dọ̀ transparent aṣọ ọkùnrin náà gbọ́dọ̀ fún ẹ̀ kò gbọ́dọ̀ fún so ọkùnrin lè mú tùràrí nígbà tí máa ń jáde nulẹ̀ so èyí tó tún wá kún fọkùnrin òun náà ni pé aṣọ ọkùnrin gbogbo aṣọ tọkùnrin bá wọ̀ kò gbọ́dọ̀ kọjá àkókò tẹ̀ máa ń sàlàkà abẹ́ mi náà lè zàn anábìnrin tó bá ti kọjá àkókò sẹ̀ tọkùnrin bá fi lè wọ̀ ọ́ iná ni wọ́n fi jó kìí ṣe aṣọ ni wọ́n fi náà jó yàní ẹsẹ̀ tó fi dégínì tó fi kọjá àkókò sẹ̀ yẹn wọ́n fi náà jó tó bá ti jẹ́ òkèlè òkèlè àmà ẹ wàá rò bìnrin tiẹ̀ ìgbàláyè wà fún kí aṣọ rẹ̀ dégínì kí aṣọ rẹ̀ ó kalẹ̀ ó sì máa wọlé kó tún ẹ̀ka tó burú mbẹ̀ nínú ṣẹ̀ríà wọ́n bí anábì sallallahu alaihi wasallam aṣọ obìnrin ti máa wọlé anábì tó bá wọlé níbì kan ẹ̀ ìbòmí ìdàkejì rẹ̀ náà ní tẹ̀lé àwùjọ wa lónìí àwọn obìnrin yóò wọ́sọ yóò dé ojúgun nísìn ní sòsáàkì obìnrin bá rò nísìn yóò rò dé ní sòsáàkì obìnrin yóò tẹ kọjá kọjá ẹ̀ dé sáàkì má gan ibi ojú ibi oyúkún òun náà lásán lóde ẹ wá wọ ọkùnrin tọkùnrin bá wọ jàlábíà ní ìjẹ báyìí yóò wá balẹ̀ dẹ́ẹ́dẹ́ kọ́lẹ̀ ní rẹ́sìkẹ̀ ní ìgbìgbìsẹ̀ rẹ̀ ẹ máa wò pé nítorí ẹbí ìyàwó rẹ̀ ó ṣe òun náà ni wọ́n gbégéré òun ni wọ́n ń ṣe níta yìí tò bí àwọn ẹ̀bá múra òun rorò òun dìdà jòjúgun tò ẹ́rì pé ó gba nǹkan tí òògùn ojú mu tó yẹ kí ajínà sí ni so báyìí ló yẹ kí obìnrin múra àtọkùn nígbà tí àwọn bá kí hàn náà ẹlẹ́gẹ̀ẹ́dì mo ti fẹ́ fò kílẹ̀ pé ẹlẹ́gẹ̀ẹ́dì àmì ìkọlẹ̀ kàdé. àwọn tó bá fún díútì. táwọn àwọn tó bá fún ní díútì tí wọn bá ṣe so àdéhùn ọlọ́wọ́n bá lè kẹ́lá ọlọ́wọ́n bá lè kẹ́lá tó fún wa ní Al-Qur'an ó ní innal ọlọ́run bá àdìgbẹ́lá ní àdéhùn tẹ́rí òun ọlọ́run ó bí wa tó bá dìjọ́ ògbìjà kìyàmà tó bá fún ọ ní kíní kan pé ṣe nǹkan báyìí ẹ̀ tó bá mọ̀ pé agbára rẹ̀ ò ká èèyàn sọ pé kíni ẹni á agbára mi ò ká nǹkan yìí pẹ̀lú ìdíbáyìí pẹ̀lú ìdíbáyìí láàrin àtọ̀lọ́run bá àdìgbẹ́lá kì í ṣe pé bóyá yẹn kẹfẹ́ sáfún bóyá yẹn kẹfẹ́ ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn so tó bá ti wá gbà báwọn nísìnyí ẹ ó ti di àdéhùn láàrin rẹ àtọ̀lọ́run bá sòrú àdéhùn yìí wá ní nísìnyí àdéhùn tó lágbára ni kìí ṣe àárín rẹ kìí ṣe tó ní ṣe pẹ̀lú mọ́jẹ̀mọ́ láàrin àwọn èèyàn so èyí tó ní ṣe pẹ̀lú kí ni ìṣèṣin ọlọ́wọ́ bá lè tọ́ láni so irú àwọn ọ̀nà òun náà ṣe sáni máa ń dúró yẹn bẹ́ẹ̀ ẹjọ́ lóbi ìmọ̀ ọ̀rọ̀ lọ́kàn ni pé primary assignment mi gẹ́gẹ́ wá sí school tí mo ti rí mójú tó máa ní wọ́n tó wá ní kí n máa ṣe dáwà activity kan ẹ̀dìgbà bẹ́ẹ̀ ni kò sí ọ̀dọ́ ti máa ń dira ọ lọ́wọ́ kìí kọ́ kìí ṣe kíni kìí kópa lára bá kan bára wọn tíyẹn bá ti kíni tíyẹn bá ti mọ nǹkan tíyẹn ṣe so látara bẹ́ẹ̀ ẹni tó bá gbérò àdéhùn báwọn tí o wá tẹ̀lé so nǹkan tọ́lọ̀ ọba àdéhùn ló béèrè ni o tó bá tí o bìdà kìí àmọ́ wàlúwà tààlà àná. àwọn tí wọ́n ti ń ṣe ìbéèrè káàkiri báyìí tó bá kí ni ojú ọ̀rọ̀ rẹ̀ lójú kí ni pé á ah, ìlú kí ni máa ká yín jù so ó náà ní gbogbo ìwà nǹkan ẹ̀ jẹ́ pé tá a bá sì wò nínú ìpìlẹ̀ nínú Islam á rí sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ àwọn àlùsálà ó wá lórí ìpéjọ bẹ́ẹ̀ ẹ pé àlọ́sọ̀rọ̀ àwọn àlùsálà mi tún láti ní kẹrin máa ṣe àlékún ìsámọ̀ ọ̀pọ̀ à àlọ́mì ní àtàmátì jẹ́ nìkan síwájú yín ẹ máa tẹ̀lé ẹ̀sùn máa gbọ́rọ̀ sílẹ̀ nù àlọ́mì sọ pé kọ́là tó bá jẹ́ pé ẹrú from Ethiopia ẹrú dúdú láti Abasha òun náà ni wọ́n bá ti kíni òun náà bá fi jẹ olórí lórí lérí àlejò ni ẹ máa tẹ̀lé sọ eléyìí ohun tó máa gbé kíni láti fi kí ẹ máa ti kíni kí ẹ máa gbé ní ìgbéraga tó bẹ́ẹ̀ ni káwọn gbé responsibility dé yàn lọ́wọ́ téèyàn bá máa ní ẹ̀ kọ́dà ìlú fẹ́ ṣe ànábì sallallahu alaihi wasallam ànábì sọ fún kanú àwọn sàábé pé innaha amana kan gbé kíní kalẹ̀ ọlọ́wọ́ nìkan kó mọ̀ pé trust ni o amana ni o ẹ̀ wasatakunu yawmal qiyamati nadama tó bá dé ọ̀gbìn àlùkìyàmà gan yóò padà di àbámà amana ni àwọn tó bá ti jẹ́ àrìkí àwọn ìpàdà bá wọn tó pé tó bá ṣe tó bá ṣe tó bó jẹ kó ṣe ó kábàámọ̀ níwájú ọlọ́wọ́ bá àlejò ọlá so irú wọn tó bá rò pé ọlọ́yẹ kó lẹ́tọ̀ọ́ sí kinní kan tó wá gbé ìfẹ́lómi e ó dùpẹ́ fọ́lọ́ náà ni ẹ̀yin bọ́yọ́ lọ́wọ́ máa ma kí ni oyọ wàhálà kó lọ́nà ẹ̀ tó bá pé ẹnìyẹn bá ní ẹ̀mí pé ẹ̀mí gbọ́dọ̀ máa ti kí ni so ẹnìyẹn sì mójútó ẹ̀mí ara rẹ̀ tó bá tó ẹ̀mí báwọn ni yàrá nínú ẹ̀mí aṣọ ìtọ́ ni ìtàdí yóò máa gbé sí ọlẹ́mi kó ju lágbájá lọ wọlé ẹ̀kọ́ wà ní báyìí wọlé ẹ̀kọ́ wà ní báyìí wọ́n wá ní gbàtẹ́ ìpínlẹ̀ sọ̀rọ̀ alẹ́ kan ẹ sọ̀rọ̀ pé orin ṣe ìṣẹ̀lẹ̀ lọ́sùn tó wọ́n á ní pé ẹgbẹ́ òṣìṣẹ́ tí tí ń bá ń tó àbúrò àwọn tó lè sọ̀rọ̀ tí bá wọ́n sọ pé ó ní náà ṣá ṣùgbọ́n gbàtẹ́ ìṣẹ̀lẹ̀ tó fi bọ́yá tó lẹ́sẹ̀ tàbí ìgbàlódọ̀ ìgbàlódà tí ẹ bá àtàlẹ́ ìṣẹ̀lẹ̀ àti pé àwọn ìṣòro tó wà fún ọ pípé nǹkan tí ò dáa ni nítorí pé abọ́sọ́kò àánú ṣe tọ́ ni a ní ọlọ́run gbé kùránì ṣe kalẹ̀ kábàdé mọ́ gbalada ṣìkà náà wá gbé kùránì ṣe náà kalẹ̀ ní ìdàkejì tó ó ti yẹ kó yọ abáhùn pé nǹkan tí ò sí nínú nǹkan tí kò fojú mu ni so nínú àwọn nínú àwọn ètò mi ẹ̀yin tó jẹ́ pé ẹni tí abúlé tó máa ń wà ń bẹ̀ òun náà ni pé a máa jẹ́ kọ́kàn ojú pẹ̀tà a máa jẹ́ kí ọkàn ojú pẹ̀tà kò ní jẹ́ kí wà sí wọnú ọkàn kò ní jẹ́ kí ìrántí ọlọ́run bá lè jọlá tó nínú abúlé wà ń bẹ̀ òun náà ni pé a máa jẹ́ kéèyàn onífẹ́ àwọn tó ń jẹ́ pé kò kí èèyàn àwọn bùtà àwọn akọrin tó èèyàn máa wá nífẹ́ akọrin ẹ yóò ti àwọn èèyàn yóò wà lẹ̀ tí ò ní kíni tí ò ní nífẹ́ wọn tó ká máa gbọ́ orin ẹ̀jẹ̀ ni o ẹ̀jẹ̀ ni ó yẹ kéèyàn jìnnà sí i kọ́dà wọn máa ń gbọ́ nígbà téèyàn bá wà ń bẹ̀ kéèyàn kó bẹ̀ téèyàn bá ráyè fọwọ́ ti bí kò sí kó bẹ̀ kò dáa nítorí pé àwọn ọmọ àwọn kan bọ̀ ẹ́ nínú àwọn ìjọ mi yóò padà tẹ̀lé ànábì ní ẹsẹ̀ ìlú náà ṣẹlẹ̀ wọ̀lẹ̀ àríyàn wọ̀lẹ̀ màálù ànábì wọ̀lẹ̀ àmọ̀rọ̀ wọ̀lẹ̀ màálù wọ̀lẹ̀ àmọ̀rọ̀ wọ̀lẹ̀ màálù ànábì sallallahu alaihi wasallam ó ní àsìkò kan bọ̀ tó jẹ́ pé àwọn yóò padà sọ àwọn nǹkan kan di ẹ̀tọ́ wọ́n padà sọ di halal nínú àwọn ìjọ mi ànábì wa ń kà ẹ̀ ànábì ka àṣẹ́rọ̀ ẹ̀ àwọn afáàní sọ̀rọ̀ náà ní kékeré òun náà ní àfárí yorùbá òun náà ní zina wọ́n sọ zina dẹ̀ tọ́ wọn kà á fún ẹnìtìn wàlhàrí asọ́sí àdàlhàrí wọn sọ ọ́ dẹ̀ tọ́ ọkùnrin wàlhàmùrọ̀ kọ́dà ọtí wọn sọ ọ́ dẹ̀ tọ́ fífi wà ní ọtí wàlhàmù àti àwọn nǹkan musical gadgets àwọn nǹkan tó fi ń kọrin ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí òun náà ni ẹ̀rí ó jẹ́ pé ó fi ilẹ̀ fún wa pé orin kíkọ bí ẹ máa ń gbọ́ orin ẹ̀ṣẹ̀ ni o tó pèsè lọ́dọ̀ ọlọ́run bá dùjọ́ la tẹ̀sí tábà wọn sọ pé nǹkan ẹ̀ṣẹ̀ ni bákan méjì ni ẹ̀ṣẹ̀ ní ìwà tó jẹ́ pé wọ́n sọ pé hádùn rẹ̀ lélẹ́yìí lẹ́yìn tó bá wà láyé punishment tẹ̀sí fún mi àti àti ọ̀gbìn àti àmọ́ ìlú àti oúnjẹ ni so àmọ́ ìmí ìwà tó jẹ́ pé wọ́n kàn jẹ́ pé yóò wá gbé ní ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ bá wọn sọ fún wa pé nǹkan ẹ̀ṣẹ̀ ni ìtumọ̀ ẹ̀ náà ni pé èèyàn lẹ́sọ̀ọ́ sí àwa àmàrú ìyá rẹ̀ o àbá àmà o àbámọ̀kọ́ lè sọ̀tí yá lórí kó ti sìn nǹkan tó jẹ́ kí ni ó jẹ́ nǹkan ẹ̀sẹ̀ ọlọ́run náà rẹ̀ hàn. So, àkọ́kọ́ wá ní ìlú àtàtẹ́sí sọ́kọ́ pé àlẹ́sọ̀fẹ́ ẹni bá ṣùgbọ́n tí ò ní lọ sí oṣù wọn ní bí ọkàn rẹ̀ ní òun fẹ́ kó sójú ọ̀nà àwọn àbàmọ́ òun ní dáadáa lórí ìyá rẹ̀ wọn ní láti ní ogun táwọn yóò lọ tí yóò tí yóò tẹ̀lé wọn ní ti lè ṣe ní kọ́sùn ìyàn bí láwọn ìyàwó ẹni tí yóò kó sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà bí lè lọ sí wọn pé ẹ̀kọ́ tó ní ìyàn máa fi dáwà pẹ̀lú ìmọ̀ tí a bá ní kí a náà máa fi ìgbésí ọ̀rọ̀ ọ̀rọ̀ ဘောတောင်းအောင်ကြာတဲ့ဆက်ကနေရုပ်ကသာဝရတိ méjì ìlú ní máa pariwo lọ́pọ̀ àwọn ọ̀nà láwọn ní títí ti máa pariwo tí ó lè máa tètè wá sí nígbà tó yẹ kí tó bá ti ní mọ̀ pọ̀ yóò tó ti mọ èyí tó mọ̀ ọ̀gbọ́n tó ti mọ̀ tó kí ni ìdájọ́ pẹ̀lú ẹgbẹ́ ìṣẹ̀ máa ti wá àtàwọn tàbí kó pọ̀ tó lè tó máa ń bẹ̀rẹ̀ débi tí ó bá tó bá ti máa pariwo. Bí nìkan ti wọ́n alhamdulilayi salatu salam rasulillah àwọn ah, hadith ah, ti a sọ pé sálàm sallallahu alayhi wa sallam ti anabi sallallahu alayhi wa sallam sọ pé musalama aṣáájáda ah, bisidq anabi ní ẹni máa ń bè lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlùkò lápòǹfẹ́ kúkú ṣẹ̀yìn bisidqin pẹ̀lú òdodo lónà ọ̀kan rẹ̀ ẹ̀dí bá nìsí pé anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́ọ̀bà àlùkò lá yóò gbé sí manazil aṣáájáda ipò àwọn tí wọ́n kúkú ṣẹ̀yìn wọ̀nyí má tààlà fẹ́rọ̀ ṣèyí kọ́nà tó bá yẹ pé ó kú sórí bẹ́ẹ̀dì tí ò tiẹ̀ lójú ogun tó pé àlásìkò tá a wà yìí tó lásìkò tá a wà yìí nìsín kò sẹ́ni tó sọ pé kò lè kò sí kò túmọ̀ pé kò lè ṣe kíni kò lè padà wà mọ́ ipe kò lè padà wà kò tá a ṣe kíni tá a ní ìgbàláyè láti fi agun sójú ọ̀nà ọlọ́run bá lè kí ọlá pẹ̀lú pé a ní ẹni tí ó jẹ olórí àmì èrò tí ó kọ gbogbo àjọ tí ó lè fún wa ní kíni tó inú àwọn abúlé ààrẹ ló mú délẹ̀ òun ni pé èyí ja jihad láì sí ìbánu àrùn ibn al-amir ẹni tó jẹ́ aláṣẹ mùmìnì òun yóò pàṣẹ pé ó yá jihadi yá ṣùgbọ́n jihadi ó di ọ̀rọ̀ ẹ wo bá fún àwọn afáànà ọ̀bí aláwọ̀ àlù nígbà tí àwọn àwárí nígbà tí wọ́n ṣe málé ẹ̀ àwọn sábẹ́ wọ́n ń lọ lè bá òfin wọn pé já jagun sí ikú fún wa òfin wọn ní rárá òun ti bá náà ti sàdéhùn pé tí àdáwò yìí bá dé bá òun ló ń sọ̀rọ̀ so a ní ìdí amir ẹni tó jẹ́ aláṣẹ mùmìnì tí ó wà á ti tí ó bá ti sí àsìkò jihadi òfin tó náà so àsìkò rẹ̀ kí tóun wá ní ní pásítọ̀ rẹ̀ ní tó tẹ̀yìn mọ̀ tẹ̀yìn bá wá ní lẹ́mìí yẹn pé pásítọ̀ rẹ̀ bá tó bá mi wá fi wà láyé o èmi náà ṣe kí èmi náà jàdùn sójú ọ̀nà ọmọ ọba àdìgbò ọ̀la tó ìyẹn máa ní lẹ́mìí bẹ́ẹ̀ nítorí pé ààrẹ rí pé kò ní sí ma sábà ààrẹ rí kò ní sí ma ní ti pílẹ̀kùn yẹn ti kí ó ti ti pa Allahu ta'ala a'lam àti àwọn tó kákòrò sójú ọ̀nà ọlọ́wọ́ bá ká gbéṣẹ́ dáwà lọ́wọ́ pé ah, ẹni ń ti wá àti káàkiri ọ̀nà kan ni so ká sì kọ̀rẹ́tì èèyàn kan àbí ká rẹ́gẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ nìkan nígbà tó ṣe kú díẹ̀ káàtó dáwà náà ni so yìí tá à ń sọ ni pé ìwọ̀nba tí èèyàn bá mọ̀ ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tó bá ṣe mistake yẹn so lápèjúwe nísìn ẹ kọ́ hadith ilé kéwìn sìn anábì ní ayatul munafiki salat ẹ àmì tẹ́ ẹ̀ máa fi máa munafiki mẹ́ta ni tó bá sọ̀rọ̀ yóò parọ́ ẹ tó bá ṣe tó bá ṣàdéhùn yóò ṣe pàdéhùn tẹ bá fi nǹkan kọ́ nǹkan bá fi ọkàn tán yóò jàǹbá yín ìwọ wá lẹ́nu kan tó sàdéhùn tí ò mú ṣe ẹ̀sìn jọ ń gbé mi àbúmọ̀ pé máa ń parọ́ wá pé pé ah kódà bó ṣe ń ṣe yìí o kódà ànábì sọ báyìí ànábì sọ báyìí tó yàn pé ògbó gba dáwà níta ní ìkojò kó ní pé àmọ́ ò sí dáwà fún náà ni sórí eléyìí ní ti ìwọ̀nba àbàntẹ́yàn bá ní àmọ́ tó bá jẹ́ pé yàn fẹ́ gbégbá dáwà kí yóò máa wá pépè kí yóò máa ṣe wá àti káàkiri èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti gíní ó gbọ́dọ̀ gbìyànjú láti yóò máa pàdé oríṣiríṣi ewu tó sì wà ń bẹ tí máa ń pàdé oríṣiríṣi tí màá lò sí débẹ̀ ìtàn yóò máa fún ní kíni yóò máa gbé ẹsùn fún un so ìtàn yóò kàn máa kọ ní rọ́ọ̀ni yóò máa kọ ní àwọn ikú yìí nípa ẹ̀sìn onímọ̀ ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ṣe pé wọ́n jáde síta láì tí ì ṣe pé ìmọ̀ ti tó nǹkan wọn mọ̀ láwọn ṣe bá wa ìbéèrè yóò wá wá yóò wá wò pé ah, a táàbà wá dáhùn béèrè sí ìdójú ti kọlẹ́lẹ́ yóò wá jà raburabu yóò kàn wí nǹkan kí nǹkan tí ò bẹ́sìn mu tí yóò sì dolórí ìwà àbàjẹ́ yẹn sòrìntàn sọ láàrin yẹn ni ìwọ̀nba téèyàn bá kí ẹ máa ti kíni kí ẹ náà fi kọ̀rẹ́ ti àwọn èèyàn so ẹ dà pé eléyìí náà kílíà bá wọn níparí wọn ní ti dandan ní kóbìnrin wọ sọ́ọ̀kì ẹ̀dì bá wọn so tó bá fẹ́ kí ọ̀n kí ti dandan ní kóbìnrin wọ sọ́ọ̀kì tó bá fẹ́ kí ọ̀n tó bá ti jẹ́ pé ìjáàbù jìbáàbù tó wọ̀ ó kan lè yányá ẹsẹ̀ rẹ̀ ní hàn rárá ẹsẹ̀ rẹ̀ ní hàn rárá ti kó bu mọ́lẹ̀ ó lọ rúkú ni ó lọ sojúdù ni ó jòkó ni ó ti kọ́ba gbogbo ẹsẹ̀ rẹ̀ so kì í ti dandan ní kóbìnrin wọ sọ́ọ̀kì mẹ́rin ẹ̀dì báwọn tó Ah, kó gbìyànjú láti ṣe kíni láti wọ sọ́ọ̀t kọ́ba àmọ́ ṣe kíni kọ́ba àmọ́ fi hàn bó tiẹ̀ jẹ́ pé arínú àwọn afáà míì gan tó jẹ́ pé àwọn tó ń sọ pé ibùn wọn kó ti wọ sọ́ọ̀sì ń gan ẹ kí ẹsẹ̀ rẹ̀ kalẹ̀ nítorí pé náà àwọn májẹ̀mú tá a pè ní májẹ̀mú kíni ẹ̀yìn májẹ̀mú ìjáàmù àgbà pé kíni aláyẹ̀kú náà bọ ìyè kọ́ ni àní kó má fún máyà lẹ́sẹ̀ àní kí ìjáàbù má fún máyà láà ẹ̀yìn sòlárí àwọn afáàmì bíi Sheikh Albani rahimahullah táwọn sọ pé kọ́lá bó wọ sọ́ọ̀sì gan jẹ́ kí jìdí báwo lè sẹ́kìnì jẹ́ kó tún kalẹ̀ láti pé ó fi kọ́ bá gbogbo ẹ̀ pátápátá Allah ta'ala a'lam. Thank you.